الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، من درس مطلع الحديث في عائشة لو ترى تيسير مطلع الحديث في الدكتور محمود الطحان رحمه الله à ń sọ̀rọ̀ ń pa alhadithu da'if bíta dé omi okùnmù làámàlì bíyí ìdájọ́ idan ìdájọ́ lílo hadithu da'if àti sàlàyé ntamin pẹ̀lú da'if fún nígbà yìí ẹni da'if tó súnmọ́ ẹgbẹ́ tó bá ti ka hasan tán da'if tó súnmọ́ hasan kì èyí tó súnmọ́ mọ̀gbó mọ̀gbó so a lè ṣàlàyé wípé gbèsè sọ̀rọ̀ ká ní mọ́sáàbù méjì náà ni àwọn àfáà ní nípa lílo àdéṣe báyìí méjì yẹn ẹyọ kanu rẹ wá pínpín àkọ́kọ́ àwọn sábà yìí pé يجوز العمل بالحديث الضعيف بشروط alelu hadith dhaif pẹ̀lú májẹ̀mú àtàwọn tó sọ pé láyé ó mọ̀ lè hadith dhaif mọ́tàlá àwọn tó sọ pálẹ̀ ló pẹ̀lú mọ́jẹ̀mú àwọn náà wá pín àwọn àwọn ẹ̀yẹn náà lọ́pọ̀lọpọ̀ jùmúra pàápàá àwọn kan ní a lè lò níbi tó bá jẹ́ alfàbáyé fàbáyé yàtọ̀ sí àkàn àbíbì nǹkan tó bá ẹ̀fẹ́ máa ń tọrọ sàwáp ládá ẹ̀kọ́ ìyà ń bẹ fún nǹkan lẹ́yìn ìgbà tí ìpínlẹ̀ nǹkan ta fẹ́ lò fún ẹ̀bẹ̀ kan ti rìn rẹ̀ pẹ̀lú ẹ̀rí tó rìn so àwọn kan sọ yẹn àwọn kan sọ pé bàbá ìdúró àdá then adẹ̀rọ àwọn táwọn sọ pé fáwọn fi mọ́jẹ̀mú bíi mẹ́ta tá a kà yìí tá a ti kà tá a fẹ̀yẹ ọ̀kan kù táwọn sábà yẹ. wípé ayẹ̀kúnà bá fún bẹ́rọ̀ ṣẹ̀lẹ̀jì kí bá fà ní ẹ̀kọ́ máa lè kò kó máa sírí ọ̀sùn dá tàbí ẹni àbí ìṣẹ́bá ti jẹ́ bàárí fún jìdán àbí tó jẹ́ mọ́ǹkà tó jẹ́ wáyé tó sì hadithu hadithi ta kan ẹ̀rí rẹ̀ tẹ̀ka sí wọ́n tábìlì then ẹlẹ́kẹta aláyà àtàkìdá indal amali líyé gbogbo tọ̀rọ̀ kẹ́ni tó bá fẹ́ lò kó má sọ pé kó má níbi ní pé ohun ilẹ̀ balẹ̀ àkádọ́lẹ̀ ẹ̀sẹ̀yà ó níbi ní pé ẹ̀sẹ̀yà tù tọ̀ eléyìí ni mò ń sàlàyé báwo yẹn ti máa ń sàlàyé rẹ̀ mo máa ń sàlàyé lọ́nà tó fi takura àwọn àyẹ̀ ń gbọ́ yé pé tó mìíràn ni pé tẹ́yàn bá ti fẹ́ lọ àdé sọ ìfọ́dọ̀ ilẹ̀ àwọn ìlànà ọ̀fún mọ́gbà sí bóyá orí ilẹ̀ pé àti ò bá ti ní ìkórí ilẹ̀ kí ní wàá lò fún ní tí wọ́n mìn kẹ́mi ti ṣàlàyé láti fún pé àdéhùn sọ̀hìn nísìn ẹ́fídẹ́ǹsì wà fún pípé pẹ̀lú ẹ́fídẹ́ǹsì yóò àdéhùn ìrìnlẹ̀ àdéhùn dọ̀rin pẹ̀lú ẹ́fídẹ́ǹsì taari orinlẹ̀ but tàbá ní kò rí ilẹ̀ ìntàǹtọ́ ni pé à ń sọ̀rọ̀ tàríjẹ́ yìí pé tàbá pàkan ní àdíjì tó jẹ́ sọ̀hí àbí hasan ó ní pé ma yatarajjahu sidqul mukhbar bihi ala adami sidqi pé àdíjì tàpẹ̀ ní sọ̀hí àbí hasan làdíjì tó pé sí ní ó tẹ̀wọ̀n ká sọ pé ó wá ó nílẹ̀ ju ká sọ pé kò nílẹ̀ lọ náà là ń pè ní sọ̀hí àti hasan pẹ̀lú iṣẹ́ tàà ṣe yíò káládì tí ìrìn ilẹ̀ gbì 70 80 90 káníkò rìn ilẹ̀ 10 tọ́ bẹ́ẹ̀ náà ní tàbà sọ dọ̀ ìfúnná o ni má yàtàrọ jọhú báfú àbí ádámù fògú ti alìmọ́kùbàrìbì èyí tó pé tó tẹ̀wọ̀n ni ah, ìmọ̀ wẹ́ ń gbọ́ mi yé wọ́n ní mo fi ṣẹ̀gbáǹpù pẹ̀lú pé nísìnyí nínú ṣẹ̀ríà wọ́n ní ẹni tó bá fẹ́ establish zina a ní ìdòlùjẹ́rì mẹ́rin ẹ́ evidence kò sọ wípé ẹnìyàn fúnra rẹ̀ tó jẹ́ àkà tó rí àti ṣe zina báyìí lọ́kàn tiẹ̀ sábìtì zina wọ́n ṣe ṣùgbọ́n ṣẹ̀ríà tọ̀dífà pẹ́rí ò tí pé àdàtẹ̀ náà nù tọ̀bẹ́ náà ní pé tọwá pé àdísì ní dọ̀ífù ohun tá ń sọ ní pé ká sọ wípé ó rinlẹ̀ ó tẹ̀wọ̀n ju ohun ká sọ pé kò rinlẹ̀ ó tẹ̀wọ̀n ju bó rinlẹ̀ lọ ó kò ìtìmálù kékeré yá ó sì lè jẹ́ sọ̀hí o fọ ìtìmálù yẹn là ń lọ ọ̀rọ̀ pé aláyà àtàkìdá ẹ̀ńdàlà àmàlè bí yí tó gbọ́dọ̀ èèyàn ò ní ní bìlíìfù pé ó rin ilẹ̀ bíi sọ̀hí torí kò sí ẹ́fídẹ́ǹsì irú rẹ̀ èèyàn ò ní ní bìlíìfù pé ó rin ilẹ̀ bíi hasan torí kò sí ẹ́fídẹ́ǹsì rẹ̀ báyà àtàkìdùn ẹ̀sẹ̀yà yóò ní bìlíìfù pé ìtìmọ́lù kékeré tó sẹ́kù pé ó sì lè rin ilẹ̀ yẹn náà ń kọ́ o nígbà tó ti pé nǹkan tàbá kẹ́gbà náà kò takò kankan nínú ẹ̀sìn kò establish kankan tí ò sì sínú ẹ̀sìn tẹ́lẹ̀ èsì yá tu pé ká tẹ́kì precaution pé ẹjọ́ ká gbà papọ̀ ẹnu páàdì tó kù náà yóò wúlò fún o làwọn mìíní bọ́ta àwọn èèyàn táwọn fẹ́ ṣe rọ́dù fún àwọn tán mú fi náà yọ̀tọ̀ ní báwọn sí ń fọ́rọ̀ ní àwọn wà ṣe ètò rọ́dù wọn lórí pé wọ́n láfẹ́ lò kí wọ́n tó ń dá mọ́bí lùpọ̀ rinlẹ̀ ẹ̀hẹ́n kí wọ́n tó pé bá lè àtàkùdù àìyá pé jẹ́ pé ṣe yí pé àdéhìtì àwọn onígẹ́fẹ́ sọ pé àwọn and ìyẹn náà ni practical mocking wọ́n ní because kí bá ṣe bẹ́ẹ̀ ni àwọn sálàfù ní ní kìtàbù zoodi inú àwọn kútùbù zoodi tí wọ́n kọ bẹ́ẹ̀ bá ṣe kútùbù zoodi kò sí ìgbàta fi ń ṣe jù pé wọ́n fẹ́ kẹ́ẹ̀bí ṣe kọ́lọ̀ tẹ̀lẹ́m̀bẹ̀ lọ pé kí n sọ pé ah, ok ilé ni àwọn àtàní tó wà ń bẹ ìmí ìbẹ̀nu rẹ̀ tẹ́lọ́ wọn peter sáwọn bàánú Israel ẹgbò ìsinádù kẹtàlé tí fún tó tó bá fi mọ́ táwọn bá fi ṣe rú tíra yẹn náà kọ àwọn náà ń wo pé nǹkan tí ò bá ní gbédájọ́ tuntun mi wá tí ó sì ní gbédájọ́ tuntun mi lọ a lè fi ṣe wòye anybody tó bá fẹ́ takò wọn kò sí àlàyé tó fẹ́ ṣe fún kìtàbù àwọn kútùbù zoro táwọn fọlá fún wa ṣe because àlàyé táwọn ń ṣe táwọn ń ṣe náà nìgbà sọ pé ah tí wọ́n ti fi ìsinádù rẹ̀ síbẹ̀ ẹ́ ìyẹn ibi tá a máa ń sọ sí ni wípé kí ló dé tí èèyàn ó kòrò tíra mọ́sánádù jọ tí kìí kó bá wá sọ̀hí lọ́dọ̀ yá ni àádọ́ olùmọ́ sọ̀hí lọ́dọ̀ ó ti fi ìsinádù sílẹ̀ àwọn ti mọ̀ tó tó bá ti rí ìsinádù yìí ó ti lè màdájọ́ ẹyọ kọ̀ọ̀kan pé àtàtì ìsinádù bá wà ń bẹ ẹni tóun náà kọ́ bẹ̀rẹ̀ kò sí mẹ́jẹ̀ wípé báyá sọ̀hìn ni dẹ́ ó sì fẹ́ kẹ́ ẹ ló fi kọ́gbọ́n àbí so kò sí mẹ́jẹ̀ wípé sọ̀hìn gbogbo ẹ̀ tó mì pé ìní ìbẹ́ tó mẹ́jọ náà ìfì lọ́dọ̀ rẹ̀ kan tó gbàtọ̀ ẹ ló fi kọ́gbọ́n torí pé kò tako kankan nínú àkàm kò sálàyé nì fún ju yẹn lọ tọ̀ náà tó wá rí bẹ́ẹ̀ Al-Imam An-Nawawi rahimahullah ìbẹ̀ nínú àwọn tí òun náà lọ sí pé alelu àdẹ́sìtọ́ ẹ̀fẹ́ sábẹ́lẹ̀ àmà in fact in tó bẹ́ẹ̀sì kìtàbílì àfikáàrù rẹ̀ sínú ó sọ mùsọ́ nínú kìtàbílì àfikáàrù òun wá sàlàyé wọ́ọ̀dù bọ́lí àtàkìdò ẹ̀sẹ̀yàtọ̀ pé intercept ti pé ní pé òkè lóòótọ́ ó tẹ̀wọ̀n pé kí ní yìí èso òdodo jùkújùrò lọ àmọ́ ẹnu díẹ̀ tó kù yẹn náà ní ẹ̀sẹ̀ kí ni náwà wíwí káàkiri màá fi dáwọ́ ẹgbọ́n tó wí níbi mọ̀kọ́dí màtítàbí afka ó ní kọ́lá olàmá mínà mọ̀hàdìsí na wàlfọ̀kọ̀há wàgbẹ̀rẹ̀ àwọn onímọ̀ nínú àwọn oníhadis àtàwọn onífẹ́kẹ́ àtàwọn tó yàtọ̀ sí wọn wọ́n sọ wípé tàbá ti fẹ́ mọ́ sàwọn ọlá nǹkan lẹ́yìn ìgbà tí ìpínlẹ̀ rẹ̀ bá ti rìn lẹ̀tán ẹ́ wọ̀tàrfí níbi nǹkan tó bá ti fẹ́ bá fẹ́ ẹ̀kọ́lójà àwọn èèyàn tó ládá nú wọ̀tàrfí afẹ́ wọ́n àwọn èèyàn kan jìnà sí nǹkan pẹ̀lú ká máa sọ ìyà àríkúsí ilé tó ìsáàbùl so anybody tí máa sọ pé eh, wọ́n lálọ́ àdí ìdọ̀ ìfìdí àwọn àfá àtàná ló wọ́n specify pé máa láyé fún mọ̀ọ̀dọ́ à ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní mọ̀ táwọn fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ wọn àwọn mọ̀ọ̀dọ̀ àátù làwọn máa ń dára lé tó mọ̀ wá lọ́rọ̀ wọn fún tó ní ìpẹ́tọ̀ ẹni tó wọ́n bá fẹ́ lóní sọ́rọ̀ èyàn gbọ́dọ̀ kọ́kọ́ tó mọ òfin wọn nǹkan tó fẹ́ bí nísì bóòlù ẹni ó sáwọn fún mọ̀ọ̀dọ̀ làdí nígbà bí wá kìí ṣe túmọ̀ nìkan ni wọ́n fi mọ̀ tọ́ ìtumọ̀ náà lè àti sí ń bẹ ẹgbàgbọ́ náwàwíwá ni pé wà á mọ̀ àkà àmá ìdájọ́ kàlhàláàlì wàlhàrọ́ bí eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ wàlbẹ́yì wàlnẹ̀ká bí irú títà ríra ọ̀rọ̀ bá darí láì sí màmá ìwá eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ wàlnẹ̀ká àbí nẹ̀ká ìfẹ́ra ẹni wọ̀tọ́lá àríkọrẹ nílẹ̀ wọ̀gẹ́rù dáì àfi tó yàtọ̀ sí náà tó jẹ́lé fàlà yóò màlù fi ha ilà bẹ̀hàdẹ́sẹ̀ sọ̀hí àwẹ̀sọ̀sọ̀ a lè ló ń bẹ́ àfàdé tó bá jẹ́ sọ̀hí àfẹ́tọ́ bá níbi tó wáyé ìṣẹ́ àbátún fẹ́ take precaution bí nǹkan tó jọ yẹn náà òun ni example tá ṣe ní last week ń pa ọ̀rọ̀ Imam Bukhari ó mú àdísì Anas wá ó mú àdísì Jarhad wá àdísì Anas sọ pánàbí sallallahu alaihi wasallam ní ogun Khaybar ó sì tán lẹ̀ ẹ́ ó má àdísì mi náà wá pánàbí sọ̀sọ́lá nígbà tí Osman wọlé ó kọ́fà orúkún rẹ̀ àwọn àdísì yìí ni ó fẹ́ fi ṣẹ̀rí pé ah fákìlì ìtàn àbórúkú kìí ṣe àwọ́rọ̀ tó àwọn aládìsí jarhad tó ń sọ wípé alfákìlì àwọ́rọ̀ ìtàn àwọ́rọ̀ ni àdìsí jarhad wà akwa in fact pẹ̀lú wọ́ọ̀dù tí wọ́n bù kọrí lò sí gẹ̀mí tó wà sàhídì wà yóò kàrù ìtẹ́lẹ̀ Imam Bukhari was okay. Wa hadithu Anas Ahmad. Hadithu Anas kama sọ isnad orin le. Àmọ́ wa hadithu Jarhad ahwa. Hadithu Jarhad ńkọ́ ohun jẹ́ ká take precaution pé bá bá ní ká kan lórí lásán afun lè já sí haram. To se ko to bá bá ka be fojú wo se ha isnad àbí kini kan. Ile le ka jo kusi. To irú nǹkan yẹn. Ife ni tá bá ti rí nǹkan establish tán pẹ̀lú àwọn ẹ̀rí mi ẹgbọ́n tí mọ̀mù náà rí pé ilà ayé kúnà sí ṣèyá tí ń ti ṣe ìmìdánì alhalal wal haram náà ìgbà míì bẹ̀ a máa ń fẹ́ lo àdínsì tọ̀ àìfò ń bẹ̀ tó bẹ́ pé ibi ìyá àti bàbá fẹ́ ló yàtọ̀ pé ah, tó bá ipa bá ní kíní yìí ṣe sọ̀hìn tó bá jẹ́ sọ̀hìn nǹkan yóò jẹ́ káwọn èèyàn bọ́ sí àárọ̀ hmm? láyé kúnà sí ẹ máa gbọ́ ìdáàmú tó gí ó ní kàmọ́ gẹ́gẹ́ bí ìdàwárọ̀dà hadithun da'ifun bí kàrọ hátì bá dẹ̀lẹ̀ bòyó bóyá aládìsí kan tó jẹ́ dọ̀ọ̀yí fún ní sí pé fún wọn pa pé àwọn ọjà títà kan haram ní masala ẹmọ̀kúrò hmm? kí ní síbi pépéré aládìsí kan tó pa ẹmọ́ tààrù ọjà báyìí ẹmọ́ ṣe rojú nìtì báyìí bó ti wá rí yẹn káwá aládìsí àbí wàl ánkìá àbí àwọn táìsì ìfẹ́yàwó kan àdìsí yẹn wá káwá rí pé ah, ó wà dọ̀yìn ibi táàtì lọ ìhtìyàtù mẹ́ o ní pé a fẹ́ ṣe ìhtìyàtù fún alfuruj abẹ́ àwọn obìnrin tó pàpá aslu mẹ́ al'aslu fìlọ̀hó wàlbàbáẹ́ wàlàbdá kọrì al'aslu fìlọ̀hó wàlàbdá àtàrí pé abẹ́ obìnrin haramu ni ẹ̀ẹ̀ran tàti pa tó ti jẹ́ tọ́ tẹ́lẹ̀ bọ̀tọ́ pé tí wọ́n pa àrí wọn pa àlàáfíò ní pé haramu nígbà láti lè kúrù pé ó jíjẹ so ápù yẹn tí irú àdísù tọ́rí fún yẹn bá sọ̀pọ̀ ti irú ápù yẹn afẹ́ lò láti ṣe ẹ̀fíà ìmọ̀wé ẹ̀gbọ́n mi pé tádé tọ́rí bá sọ̀pọ̀ ti irú ápù yẹn já lóòótọ́ àdísù yóò wà tọ́ ṣùgbọ́n fa inna al-mustahabba nírú eléyìn tá a fẹ́ ni pé ayẹ̀tà náà zà á nì kó rárá sọ́ra fún kó má ti wà lákín láyẹ̀ jíru mọ́kè tó láti so ihtiyatu táwọn mẹ́ni ni pé àlá yàtàkìdà inda al-amal bihi thubutahu bal yàtàkìdù al-ihtiyat kìí ṣe bí àwọn tọ́fẹ́ fún ọ lé already asùlù ti wà tó ṣùgbọ́n àtàkàdé tí ìbá tẹ̀ wà sọ ní ìná lóòótọ́ nǹkan ẹ̀sẹ̀ yàtọ̀ ni pé ká mú nǹkan sọ ẹ́ now tàbá gbélé èyí ò jẹ́ ọ̀rọ̀ náà rí rahimahullah so ẹlẹ́ẹ̀kí inú mẹ́rẹ̀ta dákọ̀ yìí another one sánmà tó ń dákọ̀ ń bẹ̀ tí ó jẹ́ bí mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni pé Allah yushiro la amala bi pé tẹ́yìn bá gbà pé hadith bá jẹ́ bọ̀ ẹ̀fọ́ wọ́n máa ń dákọ̀ rẹ̀ ní oṣù bá sàlàyé fi tẹ́yìn bá fẹ́ lò fi hàn pé ìgbà tó bá padà ti hàn kọ́ àwọn èèyàn padà tẹ̀lé ẹni tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ tẹ̀lé lórí rẹ̀ yóò wá fẹ́ di pé wọ́n fẹ́ máa treat ẹ̀bí fóun náà jẹ́ àdísì tí ó jẹ́ sahih ṣùgbọ́n wallahu alam ọ̀rọ̀ eléyìí náà lóòótọ́ náà àwọn tó gbà uh, wọ́n fi léyìn náà ti sílùmọ̀ hajj àwọn àdájọ́ wọn lórí àdíjọ wọn kọ́ sínú tíra wọn wọ́n sì fi hàn èwo látọ̀ ọgbọ́n wọn fi hàn níbẹ̀ èyàn jẹ́ ìyẹn ṣe jẹ́ ìyàwó iṣu ta fẹ́ ń sọ tí àwọn àfá àti tó máa ń ṣe tọ̀rọ́kọ̀ níbi àdéhìsì tó jẹ́ bọ̀ ayé òun ni tí wọ́n bá wò pé báàbù táwọn ń kọ̀ǹsìdà aspect ẹ̀sìn táwọn kan ti dà nítorí ìfẹ́ tí wọ́n ní sí àdé sábàá pé kò sáàdì ìsì kankan tó lágbára ju àdíìsì táwọn níwájú ìrọ̀ kọ́dà kó jẹ́ bọ̀ ìfò lọ́dọ̀ wọn wọ́n pìfà káwọn lò káàkiri tí ìbá ti mọ̀dó ju pé kí àwọn lo ọpọlọ àwọn àbìjá lọ Imam Ahmad bin Ambal rahimahullah òun máa ń lóró ọwọ́ yìí Hmm? bó ṣe pé ní sàásàlàyé nǹkan tí ibn tẹ́mí arahima ọláwí láti sàlàyé ọ̀rọ̀ mama amadu imam amadu ẹjẹ́ káka bí ọ̀rọ̀ mẹ́ta afẹ́ka imam amadu ambali a ti sọ̀rọ̀ abu daud abu daud tó ṣe kóhùn lónìí sọ́ìbù sonali hmm? méjì láti pin ọ̀rọ̀ yìí sí méjì táwà pín tí nísìn àwà fi tàlàyé ọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ pàpá àti kan torí wallahu alam nígbà tán bá bí wá pé kí ni ráyé Ibn Taymiyyah nígbà pé kálọ̀ àdínkù báyìí tàbá ní ká mọ kọ́rọ̀ rẹ̀ wá lọ́nà méjì ọ̀nà mẹ́ta àwọn yóò kó takora wọn ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan wí lẹ̀ èyí tó hàn níbi òfin Ibn Taymiyyah tó sì hàn bí àwọn nǹkan tó kọ̀ wọn ṣùgbọ́rọ̀ méjì kan bẹ táwọn èèyàn máa fi òkú yóò tapò nǹkan tó wí yóò tapò nǹkan sọ pé opinion rẹ̀ àkọ́kọ́ àsọ̀yẹn ní last week nígbà tá a kọ̀rọ̀ dùn tẹ̀mí à nígbà tá a fi ṣe example àdéhùn zikiri soap hmm? ẹ̀yìn olùkọ́ dùn tẹ̀mí à ó fi hàn nígbà tí ń sàlàyé pé tá a bá sọ pé apátẹ́lá ti dùn àyè fojú tá ń lò ó òní pé kí ìpínlẹ̀ kan fẹ̀ka ti wà ọ̀rẹ́dì kẹ́rù ti wà fún pínlẹ̀

àkọ́kọ́ náà wọ́n náà pàtàkì kò sí mọ̀ọ́dó àlelò mọ̀ọ́dó rárá àdìpé eh, àfa ńlá ńlá tó sì mọ̀ọ́dó ayé tó mọ̀ọ́dó dáadáa ó máa yé lálọ́ mọ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀kan tó wọn gbà wọn ni pé tá a bá ti wá lè rí ẹni àdìsí kan kọ́dà kó jẹ́ bọ̀ ẹ̀fọ́ náà tí wọ́n ti sọ sífà kan mọ̀ ayáná fún ìbádà kan tó ní ìbádà yìí ẹwà sí rákà mẹ́rin ẹ́ rákà mẹ́rin ẹwà sí súrátù tuhan ẹwà kẹta níbi rùkú ẹwà wí kan báyìí ah irú ilé yẹn ti kọjá ordinary fàdọ́ì ó ti ń ṣe tàkdìrọ́ ó ti ṣe tàkdìrù tó fi àkáàmù gangan ní ma ń ṣe tẹbá ti wà àwọn àádìsà àkáàmù tàà fi ń sẹ́sì ní ma ń ní nígbà ti tàkdìrù pé wáyá ẹ̀kíláka méjì ẹ̀sọ mẹ́ta báyìí ẹ̀sọ báyìí inú tèmi ó gbà pé fàdọ́ì ló wọnú àdìsù dọ̀ì fàdọ́ì ló wọnú wẹ̀lẹ̀ hmm? àwọn àfáà mi táwọn túlẹ̀ àwọn lè gbà so ìyapa bẹ láàrin òun àti ọmọ ẹ̀kọ́ òun náà gbára sílù pé èyàn lè ṣe èyàn lè lọ àdé tó bá ṣèpàdọ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tí wọ́n bá takọ àwọn tó sọ pé wọ́n lè lọ àdé tó bá ṣèpàdọ́ẹ̀ àwọn sọ wípé ẹ̀sìn ọlọ́run ọba mùtàtà wíyàtọ̀ àkàdàmù pé ẹsẹ̀ rẹ̀ ṣe déédé pé the least ta fi lè sọ pé nǹkan wà nú ẹsẹ̀ bọ́lọ́run ọba fẹ́ràn ní kó jẹ́ mùtàhàmù èyí tó sì ga jù ní kó jẹ́ wájú níbi ẹ̀sìn ọlọ́run ọba the least èyí tá a lè sọ wípé bọ́yá àkíní àfẹ́ká ṣe oníkápẹ́ ní makoro èyí tó ga jù oníkápẹ́ ní haro. pé gbogbo ilé ìdá nǹkan níṣẹ́ o ẹ̀rí náà la need láti fi establish ẹ̀ ibùn tí ni a fẹ̀yẹ̀ lóòtọ́ ẹ́ ṣùgbọ́n ẹ má jà gbàgbé ẹ má jà gbàgbé istihbab ibn tèmíà mi òun ti yọ kó pẹ̀lú pé ká ní kìíní kan ní aslu nínú ẹ̀sìn ẹ́ pé nǹkan tá yẹ́ o màá lọ́sọ̀rọ̀ díkò stroke ó create aslu fún pé ọba fẹ́ràn ká máa rántí ọba wá tẹ́lẹ̀ lọ ààrẹ rí Lo establish istihbab tọ̀fọ̀dílà wá ní pé káwá ti pé tọ̀ nígbà àmọ̀ wá tún gáfà ọjà nìkan àpẹ àwọn ẹgbẹ́ lẹ́yìn bá nínú òmúùmù asù yìí ó gbé ilé yìí náà kọ́dà bá ní ṣe bá sàrí tọ̀ àwọn èèyàn wá ní tọ́gbẹ́rún tó pé ìfẹ́ ìbámu àti ati wujubo and ẹ̀rí ṣùgbọ́dọ̀ and already yíò tẹ́mí àti ti aslu ó ti fi establish ìfèmàm gẹ́gẹ́ example tó gífù lè díkò so so táwọn ọkọ̀ tó pẹ́lú tó wà ìfèmàm bẹ́ ìjìnà ṣẹ̀ríà ni and ó gbọ́rọ̀ wà sọ̀hí ọ̀rọ̀ tí n tí mi àmì pẹ̀lú ìfèmàm yàtọ̀ sí tó ní pẹ̀lú fabela ìfèmàm ló mí pẹ̀lú aslu tagbọ̀dọ̀ rẹ̀ rí fún tọ̀wọ́ wá kí ẹ̀mọ́ ti ń palada àmọ́ ń kí ẹ̀mọ́ ti pa takdir ìròyìn nǹkan táìmù nǹkan ẹ́ ọ̀ṣọ́ nǹkan bẹ́ẹ̀ sì sí pé ẹni àdì tí ó bá wá tó bá jẹ́ bọ́ tí bá ti ń specify irú nǹkan báyìí ń tí fẹ́ máa gbéra ẹ̀ sí lẹ́vù àdìsí àkàmù so opinion ibi tó mi àmì ẹ́ kámọ́dà ìsè ìbáàbù tó ń wí kámọ́dà arú papọ̀ máa Ma ọ̀rọ̀ al'amalu bil hadith dọ̀í fi sàrọ̀ ilẹ̀ àmà tọ̀ èyí jẹ́ alákọ̀ọ́kọ́ mo fẹ́ sàlàyé nípa àwọn oní hadith tó ṣe pé torí ibi tán fẹ́ràn hadith dé tán bá rí pé ní báàbù ibi táwọn bá ń kọ̀ sí dàbí àkáàmù gan kò bá sáré kẹ̀kan tó wá sọ̀hí ìbẹ́ àbí tó wá dọ̀í fún wọn àwọ̀ yìí tí ó gbé pẹ́ẹ́lí jù bẹ́ mo lò tí àwọn lọ́rùn káwọn ti lò yẹn bẹ́ ju káwọn lo àárọ̀ òrìjà ibn hajar rahimahullah ọ̀pọ̀ lóyìn ìṣù eléyìí ibùn tèmi àlọ́rọ̀ tagbọ̀dọ̀ sàlàyé náà bẹ́ then mo kọ́ fẹ́ ka àwọn ọ̀rọ̀ méjì yìí sì káfíwá máa láyé ibùn tèmi à àkọ́kọ́ imam ahmad bin ahmad tú ọmọ rẹ̀ abdullah pẹ̀lú ìsinadọ̀ sọ̀hẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ sọ pé sẹ́mi tó adi mo gbọ́ sí bàbá mi ṣe Ee, látàkádù tààrọ àhàdá ya ń fi rọ àyè wọ́n wọ́n ní sọ o ò ní rí ẹnì kankan tó ṣe pé opinion ráàyí àárọ̀ àwọn èèyàn nìkan náà ní ń kan fi náà súlẹ̀ ó gbájúmọ́ kì yá sí nìkan ti ó kéré nínú wọn tó rí ìlà wà fi qalbihi dàkùn wà á rí pé ọkàn rẹ̀ ìbàjẹ́ wà ní kéèyàn máa sọ pé ní ṣe kò mójútó Qur'an kò mójútó àdìsí àníṣọ sọlá gbogbo lábájásọ lábájásọ lábájásọ lábájásọ lábájásọ ọkàn rẹ̀ yóò ní ìbàjẹ́ nú mọ́mọ́mọ́dúwá ní wàlhàdífò dọ̀ọ̀ífò àhábù ìlàyà mìíràn والحديث الضعيف أحب إلي من القرآن حديث الضعيف هو ميجو راي لو àwọn èèyàn tí kìí sáàdì pọ̀ ẹjọ́ inú tọ̀rọ̀ yìí dáadáa ibùdó sẹ́mi aláàrọ̀ kàkó sọ ní ìṣùgbọ́n wà láwọn alá pẹ̀lú ìṣẹ̀rọ̀m ńláńlá ibùdó sẹ́mi àdìbọ́sẹ̀ tí ó bá pàtó ibùdó sẹ́mi ọgbọ̀rọ̀ ti wálá but ẹjọ́ yìí ibùdó sẹ́mi àwa sálàyé kan yọ̀rọ̀ pé kò lọ pẹ̀lú wákèé ìmáàmù àwọn ọ̀pẹ́ wàlhàdíhù dọ̀íhù àhábù iléyà ẹ́ nínà fínà nínà rà náà ọ̀rọ̀ kan yìí tí máa máa sọ tó sọ then another one tí máa máa tó Only fọ́mọ ẹ̀ ó ní pé ìmáàmù àwọn sọ fọ́mọ rẹ̀ pé musnad tó ń kojọ ìtàdí ti pọ̀ law aradtu an aqtasira ala ma saha indi tó bá ikú mo bá fẹ́ dìpẹ́ndì lórí mo kàn fẹ́ gbé mo fẹ́ kó sí mọ́tò náà lórí ìsìn àdéhùn wà pàdé lọ́dọ̀ mi nìkan nìkan ni mo fẹ́ kó síbẹ̀ lam arwi min hadha al-musnad illa ba'da shay in tó rí inú musnad díẹ̀ díẹ̀ díẹ̀ náà láti ìṣòro rẹ̀ kó lè bọ̀dọ̀ báyìí lakin na kaya bunayya ṣùgbọ́n wọ́n máa mi èyí jẹ́ abdullah taarifu tariqati fil hadith ó mọ ọ̀nà mi bí hadith lọ́nà mi òun ni pé a ní èmi láòkọ́lẹ́fù máa yọ̀dọ̀ àf ma kìí kìí yapa àdíìtì tálòmí bá dọ̀ àfà àdúkọ́lá fó yẹ́ dọ̀ èfù ilá ìdàká na fìlbábí ṣe ó yẹ̀fà ò àbúkọ́ tó ní báàbù jí nǹkan sídá oníṣì nǹkan kan níbẹ̀ tó wájú lọ tó lè ti lọ káwọn bá sì nǹkan tó lè ti lọ màá yá àjòkó tàbí dọ̀ èfù ní báàbù تعرف طريقتي في الحديث أني لا أخالف ما يضعف إلا إذا كان في الباب شيء يدفعه ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹgbọ́n náà sọ̀rọ̀ mẹ́rin pẹ́tọ̀ bó bá ti pé mo mádìí kan tó jẹ́ dọ̀ èfò mọ́sùkú bá mi wọ̀ pé dọ̀ èfò àwọn tó bá tí mo fi ń lo báàbù ní pẹ́tọ̀ tí ò bá ti lọ ìtẹ̀ fi lẹ́yìn yìí ibn hajjar rahimahullah ọkùn agbára nítorí kí ibn al-munzir ẹgbà fáà ibn al-munzir ó ń jẹ́ muhammad bin ibrahim ibn al-munzir ní àwọn àfáà tó ṣe pé wọ́n máa ń fa ikhtilaf al-ulama àfọ́ ní hadith ni wọ́n àfọ́ ní kékeré ni wọ́n ibn al-munzir òbí sábà ìjùmọ̀ òun ò kọ̀ púpọ̀ báyìí àmọ́ ẹni masala tẹ́ ẹ̀ bá ti ń wá pé ìjùmọ̀ wà lórí mọ́sára yìí ẹ bá mi àmọ́ wá gbogbo ẹ̀ wá gbogbo ẹ̀ tó kọ̀ kọ́ kọ́kọ́ bọ́ kó mọ́sára tí ìjùmọ̀ wà lọ́dọ̀ àwọn àfáàrí ẹ̀ sódà wo ní larí mọ́ hmm? èyí larí mọ́ ìjùmọ̀ bá ti larí mọ́ ìjùmọ̀ sọ̀rọ̀ ń já ọ̀n lọ́nà ọ̀sọ̀ inú mọ́ aláwọ́sá ti náà kọ́ àwọn àhádìsì ìjìmá wọ́lẹ̀ṣẹ̀lá náà ló wà ní tọ́ inú Hajar ọwá ń gbà wá ní sọ̀rí kí Ibn al-Munziri pé Imam Ahmad bin Hanbal annahu kana yahtaju bi Amr ibn Shu'ayb an abihi an jaddihi Imam Ahmad man shay ihtijaj la hadith Amr ibn Shu'ayb an àbíbi ẹ̀jẹ̀díhì tí kò bá ti sí àdíìsì mi ní báàbù yẹn tó wà àkọwájú rẹ̀. eléyìí jìnnà tó ẹlẹ́kẹ̀lú ẹlẹ́kẹta bọ́sẹ̀lẹ̀ ẹni ó sọ̀rọ̀ fún tọ́tán nù. àbúrò ṣe é gbọ́dọ̀ àbí ẹ̀jẹ̀díhì pẹ̀lú táwa ń kọ́ ní sọnù àdíìsì lónìí àti mọ́tọ́lá. àdíìsì tèé ṣe àdíìsì dọ̀ẹ́. ẹ bẹ́ẹ̀ bá wo tíra tàrá jùm lónìí ẹwù rájú ọ̀rẹ́ nǹkan tó fàánù gbọ́nà ṣọ́ ẹgbà àbí ẹ̀jẹ̀ yìí ní dọ̀rin ìfàtà àwọn èèyàn ṣe ìjà pẹ̀lẹ́ ó lè fi táàrí ni pé wọ́n lè sá fún níbi báàbù mi ah, nílùú báàbù ilé ẹ́ kàlùkọ́ àwọn gbọ́nà ṣọ́ àbí ẹ̀jẹ̀ yìí ló gbàlú àdìsí wa èmi ò lè ṣe torí pé àwọn àádìsí mi lè tó wà áfọ́á yìí lọ a good example mo lè fún yín nísìnyí amòbónú na ẹgbẹ́ nàbí àjẹ́bì ló gba hadithi wá pé kò tọ́ fóbìnrin kankan tó wà lábẹ́ ọkọ kó nánú dúkìá tì kóbìnrin nánú owó rẹ̀ owó tára rẹ̀ gan àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ anábì sallallahu alaihi wasallam ó hánà ká mọ́ ṣe nǹkan báyìí ní masalasi ó hánà ká mọ́ tà kámárà ní masalasi ó hánà ká mọ́ kọrin ní masalasi ó hánà ká mọ́ fi nǹkan tó sọnù ká mọ́ pariwo láti fi lọ pé ta ló bá mi rí nǹkan báyìí ó hánà òun ló gbà yọ ẹ̀yìn òrìfẹ́ bá wo àdíìsì pé ká mọ́ gbogbo ìtòsí pẹ̀lú masalasi àwọn àfọ́gbani lọ́wọ́ rẹ̀ síkọ̀ ní nípìnlẹ̀ but nírú tàláwọ̀kọ́ tí mo kọ́ ń pa pé tóbìnrin ní dúkìá ara rẹ̀ ó tún lè ní àbí pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àwọn àgbọ́ tí wọ́n mú ṣáájú sọ pé òun ò ní gbà dé sílẹ̀ why onígbọ́dà bó bá jẹ́ síkọ̀ báwọn ló ń ṣe bá jẹ́ sọ kìí ṣe orú àdísì ni ó gbà wá so many things tó wà fọ́ àpò jùlọ a good example tó tako òní wípé anabi sallallahu alaihi wasallam hadith bukhari anabi wọlé ó wọlé bá ọ̀kan náà yàwó rẹ̀ mẹ́múnà malawi wa lọ́dọ̀ rẹ̀ anabi wa bèèrè lọ́wọ́ pé ah ẹrú rẹ̀ obìnrin tó ní ń kọ́ bóòlù ṣiṣẹ́ wọ̀lídà tàbí ẹrú obìnrin tó ní tàbí dúkìá lẹ́rú ọwá ni àwọn ti fi tọ́rẹ̀ òun tẹ́tẹ̀ sí ah ó ti fi tọ́rẹ̀ ọ̀ ah, tó bá ti wà á ni kálukú bá dípò mọ̀ ní ẹ́ lọ́wọ́ àtẹ̀yìntì ha àwálákì làkánà àwọn ọmọdé àjùjù tó bá ti pé àwọn tó já àwọn ìdílé ìyá rẹ̀ bí àwọn uncles láti ìdílé ìyá rẹ̀ ló bá fọ́ ládàá ló bá ti tóbi yìí bó ṣe lọ tó àdéṣelé wà nù Bukhari tó ó fi hàn pé nǹkan tó jẹ́ dúkìá mẹ̀mọ́ náà gan ó áàkì lórí ẹ̀ ó dìspósẹ̀ tánàbí oṣù so now nírú bẹ̀rẹ̀ tí mọ́mù ṣáàdì lókútọ̀ òun ò lè gbáró àdíta mọ́mù ṣe bá náà bí àjábì yìí kó ẹkọ́ òun fi ṣe lè yìí ẹ́ tọ́ ṣùgbọ́n now kò sọ tó bá yàtọ̀ náà ṣe bá àbí àjábì yìí jẹ́ fẹ́fẹ́ ọjẹ́ dọ̀ẹ́ now irú eléyìí náà ìmáàmù ọmọdún náà ṣe eléyìí náà ibi ìmọ̀ ń ṣe ìjáàbì pẹ̀lú tí ò bá ti ṣáàdì kìíní ní báàbù yẹn tó wà ápùwájú ṣẹ́gbọ́bí yẹ́ hmm? tọ́ ó di mélòó mẹ́ta 1. ìfìran ilé tí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n dọ̀rí àhábò ẹlẹ́ẹ̀kejì ó tún sọ rẹ̀ táàrí sọ̀rí kí á nílá ìlà ìlà kánà fìlbábi ṣe òun lè fàún àdíṣà pé ń bá ọjọ́ ìpín ní yapa rẹ̀ kí n fílẹ̀ àti tí nǹkankan mí bá ń bẹ ní báàbù yẹn tó lè ti lọ ó di méjì sọ eléyìí náà wọ́n ní màmá àwọn ọmọbalẹ̀ ní ma ń ṣe ìṣèjá pẹ̀lú àdíṣà àmúrùmú ṣe ẹgbà dàbí ẹ̀jẹ̀ díhí tó bẹ̀ kó bá sí àdíṣì mí ní báàbù yẹn tó wà á kó àjùlọ tọ́sẹ̀ bá kó bẹ̀rẹ̀ tàìjọ yóò mú ìpè tọ̀ríkọ̀ méjì yìí pẹ̀lú táàmù táàmù fún ṣẹ́bà náà bí àjẹ́dì orí ìlú lọ́yìn táàpàdé tẹ́ ń dọ̀rẹ̀ ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ méjì ìtagbọ́ tí mọ́ máa mọ́dù sọ ó rẹ̀ pé ń sọ dọ̀yìn fún gàgà táà náà mọ́ ẹgbọ́n mi sọ máa padà sí lé ọ̀rọ̀ yìí ẹ tó máa gbọ́ Ibn Manda nígbà tó fẹ́ sọ súnà Abi Dawud ó ní Imam Abu Dawud yukharijul isnad ad-da'if yukharijul isnad idha lam yajid bil babi ghayrahu tó bá mú báàbù kan bá kitabul wudu àbí kitabu sọ́lá àbí kitabu tọ̀hárá àbí kitabul bọ̀yó yóò mú ìsiná tó jẹ́ bọ̀ ayé fùwá níbẹ̀ tó bá kò bá sí nǹkan kan mí ní báàbù mí tó yàtọ̀ sí ilé adìnàwú tó bá dé tó jẹ́ ìsiná tó ń tọ̀ yẹn akwa indahu min ra'yi rija ó lágbára lọ́dọ̀ rẹ̀ ju ọpọlọ àwọn èèyàn lọ pé lábájásọ lábájásọ sáàdì sáàdì lè ẹ́ tọ̀ kò náà fi lè tọ̀fẹ́ wá ti wá rí ọ̀rọ̀ tá a mú wáyìí ẹ wá gbọ́ nǹkan tí ibùdó tẹ́mi àwa wú tẹ́bá má kàtá káwá sàlàyé ibùdó tẹ́mi rahimahullah mo fẹ́ ọ̀rọ̀ méjì ni mo fẹ́ mú alọ́dọ̀ rẹ̀ káwájọ ìjọba kan àti ka ó ní tẹ́bá rántí bẹ́yà ní wíìkì tọ̀hún ńgbà tá ń ka àwọn sọ́láfù wa bí wọ́n ṣe máa ń rọ̀ níbi tí ìsìnádù bá wá ìfàbáyé tá ń dákọ pé lẹ́mọ̀ ti gbà wá lọ́dọ̀ Sufyan Thauri Abdurrahman bin Mahdi àti mọ́mọ́ bin Ahmad akátẹ́ni kọ̀ọ̀kan nù wọn halal wal haram tàbágbàdì ìsìwá ń pa halal àti haram إيه؟ تشددنا في الاسانيد اجي كيسنا لولا بار ابي تو اي ماما بدنا وا نيبا تو ام دني لا تي سالاي اورو ين اورو ماما مدي قول احمد بن انبل اذا جاء الحلال والحرام شددنا في الاسانيد واذا جاءت واذا جاء الترغيب والترهيب تفاءلنا في الاسانيد وكذلك بين مما عليه العلماء من العمل بالحديث الضعيف بدل الاعمال pé ìta wà fáà lórí pé alìlàdí ìzọ̀ ìfẹ́ rẹ̀ àmà pé in táà lè fi wé pé àwọn yóò pa pọ̀ sóẹ́ káṣí bẹ́ẹ̀ ni nàbírù haza in tí lè yìí jọ ní kọlù nàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ annabi tó wà bí hadith ibu kọrí gbà wá an abdullahi bin amr pé ballighu anni walau aya wa addisu an bani isra'il wala haraj ha ta ma fa ada hadith yẹn Ma, kọ́ pé wà mọ̀ kádàbà aláyà mọ̀ta amídán wọlé sábà wà mọ̀ kádà mọ̀ nà láti sẹ́wà tánà yíba ní balẹ̀bù an ní kan wà á dìkú an bà ní Israel wàlà ha ẹsọ́n pa bà ní Israel kò sílá ìfúnbẹ́ wà mọ̀ kádàbà aláyà mọ̀ta amídán ẹn tó bá parọ́ mọ́ mi tó mọ́ mọ́ parọ́ kìlẹ̀ sábà wà mọ̀ kádà mọ̀ nà tọ́ kí ni túmọ̀ wà á dìkú an bà Israel wàlà ha ṣé àkọ́kọ́ àmẹ́sọ̀sọ́rọ̀ ní máa rí fáà tí nǹkan tó lọ́wọ́ bá tẹ̀ka ti sọ fún wa nípa àbàlẹ̀ ìṣàrà ní Kùrán ìyẹn àìsẹ̀ nílò àdìsọ àbàlẹ̀ ìṣàrà ẹ̀ Kùrán ìṣẹ̀ kan ti jẹ́ mọ̀sọ́dẹ̀ kan ìmá bí náà yàrí tó àmẹ́sọ̀sọ́rọ̀ ní máa rí fáà tí nǹkan tó fún ààrẹ ló sọ fún wa nípa àwọn àbàlẹ̀ ìṣàrà ló ń bá wà yìí èyí tánà bí ìfà sódé bẹ́ẹ̀ lóòótọ́ òun là nígbà sálà ń wí ẹ́ anábì wọn pé àmọ́ wọn kan sábà aláyà mọ́ta àmìdá ẹ má parọ́ mímì kẹ́ mọ́ mọ́ parọ́ mọ́ni anábì ti yọ ti ẹ̀kú ní sì yá kù dì sẹ́yìn wípé ní ká sọ̀rọ̀ pàǹpà ní ìṣàyẹ inú sẹ́yìn àti tábà wo àdìsí máa kọ́wó lì ní sallallahu alaihi wasallam pẹ̀lú àdìsí anábì sọ́lá mi kìkìlá dé sọ hé pé ìdá àdásà fún alòkìtà táwọn fàlátù sọ́dìkú wàlátù sọ́dìkú tọ́ kájáde sí èyí báwọn hadith wọ́n bá ní israel ẹ̀sọ̀ wọ́n bá ní israel wọ́n láhara táwọn alẹ́kùtà bá sọ fún yí pa nǹkan tó wà lọ́dọ̀ wọn fàlátù sọ́dìkú wàlátù sọ́dìkú ibi tí mi à ní fa ìnáhù a mọ̀ pé rọ́kọ̀sọ̀fìl àdíṣe aníhù anẹ́bí ṣe dẹ̀kún pé a wà máa hádá pẹ̀lú lẹ́nà kan nà ha án tàfídíkì hì wá tàfídíkì hì ó tó hánà pé ká máa sọ pé irọ́ ni wọ́n pa ká máa sọ pé òdodo ni wọ́n sọ ẹgbọ́n inú ìdá àjọ pé fàláwó lámìyà fún fílhàtì tàdíìtì mọ́tòlákà ánihùn si ò bá sí ní pé ká gba àdíìtì tábà sọ fún ọ̀rọ̀ wa tí ò bá sí pa ìdà tí ò bá sábà ní kankan bẹ́ẹ̀ lama rọ́kàtà fèèjì anábì òní bẹ̀rẹ̀ ogun kẹsọ̀rọ̀ ń pa wọn kébà ní pé tabaska àdìsì fún ẹgbà àdìsì lọ́dọ̀ àbí ẹ̀sọ̀rọ̀ ń pa tó ṣẹlẹ̀ sí wọn tó kò bá sáǹfààní kankan bẹ́ níbi ká sí ìṣẹ̀ kò sáǹfààní bí wọ́n sì dẹ̀kùn fún kásọ̀rọ̀ ń pa wọn bí kálá lọ́la fi àǹfààní òun náà ni pé irú nǹkan tán bá sọ lama rakhasa fihi wa amara bi anabi hmm? ò ní ṣe dẹ̀kun ẹ̀ tó bá fàní kan bẹ níbi gbá sọmá sọ̀rọ̀ fún yín ẹ̀rà fàní bẹ́ẹ̀ náà lọ́jọ́ kútọ́ adìsú àmbà ní Israel walau jaza tasdiquhu bima bi mujarrad al-ikhbar tó bá ti fẹ́ kankan sọ nǹkan kan fún aláṣẹ́fẹ́ ní ìsọmá sọ fún alẹ́sì agbọ́dọ̀ gbà wọ́n gbọ́ ni lama naha an tasdiq kò ní hànà fún wa nípa pé ká má bìlì fún tẹ́wé ẹni sì dámọ́gà ti wí kágbà ni kò ní hàn àwọn tó yẹ pé ẹni pé kágbọ́ ọ̀dọ̀ wọn kò bá sáǹfààní kankan ní kò ní tó pé ká sọ̀rọ̀ báwọn ẹ́ ń tẹ́lẹ̀ àwọn anibó ṣe jọ ní pé kí ni panofos ẹ̀mí tàǹtàfíwú bí máa tàzónú ṣèdọ̀kọ́wó fi mà wájú ẹ̀mí máa ń sáǹfààní pẹ̀lú nǹkan téèyàn fíìl ṣe ó lè gbogbo sátẹ́ǹtì ta ìmọ̀ ń wúlò fún yàn láwọn àyè kan kí n fún ilẹ̀ example this kan sọ fún yàn pé ah wọ́n ní tí yàn bá lo kìíní yìí o ẹ́ ẹ máa ń jẹ́ kẹ́jẹ́ èèyàn pọ̀ ẹ̀yìn òkú láti kan sọ fún ẹnìkan sọ sọ fún ẹnìkan blood tonic ẹgbẹ́ mi bí wọ́n bá ti lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó pọ̀ sẹ́mọ̀ pípọ́ àti sáyẹ́ǹsì bá ń sọ pé wọ́n ní ah, ẹ̀jẹ̀ ó pọ̀ ń ah, kò sáà sí ìṣẹ́kan tó sàtakò ẹ́ kò sáà ní belief téèyàn ní sí ní ma jẹ́ kó wúlò gbà nìtọ̀ ibi tẹ́mi àfẹ́lẹ́ tó ṣe pé òun ti establish fún wa pé the far party ti jẹ́ bọ̀ ẹ̀ nígbà tí èbá ti ṣe rọ́ ṣe ọ̀nà sáni ẹ̀hẹ́n a lè gbé e sípò balance of account káṣẹ tàbí sábàrẹ̀ ìṣọ̀rẹ́ a sì lè ṣe ìwòye lẹ́ àmọ́ kì í fi gbogbo sábàwí náà ní fi ṣe example ìdáhùn sọ́lá fún wa fi pín àkàràmà àti ọ̀rọ̀ kan yìí tẹ́bá wo ọ̀rọ̀ yìí nísìnbá nǹkan ọ̀rọ̀ yìí ń jọ ní ìpín sọ̀pọ̀tì pé a lè lo àdísùbáyé sí ìfàbáyé ọ̀rọ̀ kan ẹwà wọ́rọ̀ kejì ibùn tẹ́mi àwọn afẹ́ sọ ibùn tẹ́mi àwọn pé wà á máa náànà àtún àwa èyí ò ti wá tá sọ pé inna al-hadith ad-da'if fadith ad-da'if khairun min ar-ra'y olórí ju ráyì lọ tí kò sáré sí mẹ́ laysa al-murad bihi ad-da'if al-matruk kìí ṣe dágbà lédò rẹ̀ ní da'if tó ti tàbí nílò rárá ẹ má gbọ́ lakin al-murad bihi al-hasan ìdágbà lédò pẹ̀lú ẹ̀yìn hasan

ibn taymiya wa ni lakin al murada bihi al hasan ka hadithi amr ibn shu'aib an abi an jaddi tada koleka wa hadith ibrahim al hajari wa amsaluhuma mimma yuhassinu at-tirmidhi hadithahu aw yusahihu nina àwọn tó pé imam tirmidhi sọ pé hadith wọn ni sahih àbí pé ni hasan eh ẹ máa gbọ́ wa kana al hadith fi istilahi man qabla at-tirmidhi kọ́tọ̀ ìpé trinity dé pé ìmúnira mú kó jù ìrìnà pípẹ́ ìpé trinity dé tó pín àdínsì sí kétò pé òun ló popularize Hassan ẹ́ ilé-ìṣẹ́ mùkọ́dúnmọ̀ trinity ilọ́lù trinity pé àdínsì pé tó ń bá sọ pé Hassan tó mí pẹ̀lú Hassan ní báyìí pé kó tó di pé before kí trinity tó dé pé tẹ́lẹ̀ àdínsì tẹ́lẹ̀ imma sahihun wa imma da'ifun làwọn mọ̀ pé òun ni mọ́ kòtòkó sílìmì fífi asáàmì ẹgbọ́ o so lọ́dọ̀ tí wọ́n ní ṣe nǹkan tó bá yẹ́ sọ́yà àbáyé wà bọ̀ ìfú lọ́dọ̀ rú àwọn ọmọ ahmad àtàwọn ẹgbẹ̀rẹ̀ na wà áàni táàkì méjì ní wà jẹ́ bọ̀ ìfún matruk bọ̀ ìfún táàgbẹ̀rẹ̀ táà nílò wà bọ̀ ìfún lẹ́sàmí matruk àbọ̀ ìfún tó fún nísìn èyí rà nífin yóò lẹ́ o òun kìí ṣe ń dọ̀ ìfún lẹ́sàmí matruk yìí nísìn ni ó jẹ́ hasan lọ́dọ̀ jù ọwà ni fatakallama àhímọ̀tún àdíhì bìdálíkà ìsìlá àwọn àtọ́ ní àdíhì wá lo ìsìlá sọ̀hé bàrẹ̀ sọ̀hé bàrẹ̀ tó tó máa pé àdíhù bàrẹ̀ àhábò ìláyà mìíràn ráyí àfàjá a mọ́nlá yárí fún ilà sèlọ́ha àtìrìmìzì àwọn tó ìpín pàtàkì wá dé ìsìlá àtìrìmìzì láwọn mọ́ tó ti fàbọ́nà annahu òun wá gbé ìtí pé tí mọ́mọ́dá kọ dọ̀íf ó mìíràn tó náà pè ní dọ̀íf lọ́dọ̀ tóun فظن أنه يحتج بالحديث الذي يضعفه مثل الترمذي أو هذا يسيب لك Imam Ahmad náà mọ́ ṣe ìtìjá pẹ̀lú àdísì tó tírìmì sínú àpapọ̀ pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú àwọn àdísì tó tírìmì pẹ̀lú ọ̀rẹ́ fún ìṣirú ọ̀rẹ́ fún ọ̀tún òkùnlọ́rọ̀ àwọn Imam Ahmad ṣẹwọ́ mi yé tọ́ wà á kàzà yọrọ́jú òtọ̀rí kọ́ta mọ́ yàrá annáwó afdal àdísì sahih lójú rẹ̀ òun wà ojú ẹ̀nà tó ẹni tó ń rò fún bóyá ń tẹ̀lé àdínú sọ ìfá mọ́ máa mọ́dún náà mọ́lẹ̀ bàwí fún náà pé kẹṣìjá tẹ̀lé wọn wọ́n wà fi dálíkà minal mutanaqidin ìwé tó bá sọ́wọ́n ní ti gbé ọ̀rọ̀ tí ń sọ ó takura wọn alladhina yurji'una shay'a ala ma huwa tún tẹ̀wọ̀n jù lọ tò lẹ́nu kan ibùsùn ní àtàkàgbẹ́ pé tàbí gbọ́ tí máa mọ̀ dọ́ndà fọ̀ dọ̀ẹ́ pé kìí olùtọ̀ náà question wá ní ẹjá padà sáwọn tàtàbà rẹ̀ mọ́ mọ́ pé ìmáwọn pé wọ́n àdéhù bọ̀ẹ́ àhábò ìlàyà nínú raj ìmáwọn mọ́ sọ pé tààrí bí àbò náà yà kọ̀rí pàtí alìyẹ láwọ̀ kọ́lì fún mayo bá ilà ìdà alámiyàkún ìbábi ṣe ó yẹ̀fọ́ àpò àmì ìhù ibùn tẹ́mí ọjọ́ ogun ẹ̀pàkọ̀ but wallahu a'lam ibi tẹ́ẹ̀tì mọ̀ wípé ọ̀rọ̀ yìí ibùn tẹ́mí àtọ̀ yìí ẹ̀ kò lọ fún fàbáyé kò fẹ́ ká tó fún fàbáyé o ní pé ìmáàmà fúnra rẹ̀ náà ní kìtàbù nùsì ìmáàmà mọ̀ náà pẹ̀lú ó ní kìtàbù nùsì wàkí àfá ìmọ́ Muhammad oníkìtàbù zuwọ́n Abdullah bin Mubarak Eh, tó já fá àfá rẹ̀ ẹ̀rẹ̀ kí mọ́ Muhammad bá kù mọ́mù méjì oníkìtàbù zuwọ́n hannadu bin sàrí yìí kìtàbù zuwọ́n kí láwọ̀ zuwọ́n ló wà ń bẹ àwọn tako òṣìṣẹ́ kìí sẹ́ ibi àdín tó wá sọ lọ́dọ̀ wọn so now tàbá fẹ́ tu pé ní tàbá gbé tí mọ́ Muhammad wọn sọ àdín tó dọ̀ ẹ̀ pé èyí tó jẹ́ Hasan lọ́dọ̀ tiwa ni òní lọ ó lọ fún ọ̀rọ̀ ẹyọ kan tí ibnul munzir tó gbà wá dọ́gbọ́n máa fi kánà yà tájú bí àdéhìí amru bin shu'aib àdàbí àjẹ́dìhí idha lam yakun fil babi shay'un aqwa minhu ẹ̀hìn tó bá amru bin shu'aib àdàbí àjẹ́dìhí kì í fi dọ̀yìn àmọ́ká ní gbogbo ọ̀rọ̀ tọ́pàá ọdọ́ fún Muhammadu Buhari sábà títọ́ ìfàtí wà bẹ̀wò dọ̀ífù títí Hassan lomeni àà yóò lè ìwọ́n tó fi lè òun ni pé ó gbé iṣẹ́ ẹgbẹ̀rọ ayù ẹ́ tẹ́bá wò ní ó gbé sí ẹ̀gbẹ́ ráyù ni ìwọ́sí tí mama amadu wí ò ní gbé nígbà tó sọ fọ́ ọmọ rẹ̀ ẹ̀bọ́ kéèyàn sọ ní pé látàkáàdì látàkáàdì mama amadu sọ fọ́ ọmọ rẹ̀ ó ní rí tààrọ̀ ahadan ya ń dúró fi ráj anybody sọ pé gbogbo ilé ayé rẹ̀ sẹ àárọ̀ àwọn èèyàn àwọn ìjáàdì lábájá sọ lábájá sọ nìkan ló ń wò ilá wà fẹ́ kọ́lẹ̀ ìgbàkùnlú wà rí pé nìsí ìbàjẹ́ ó wà ọkàn rẹ̀ tọ̀ tí bá tí màmá bàbá sọ àwọn tó ń gbé ìyàwó tó náà fẹ́rọ àì kí màmá bàbá káàkiri kọ́ńtẹ́ẹ̀sì ni màmá bàbá sọ pé wal hadithu da'if ahabbu ilayya min ar-ra'y so káwá tó fi hasan ní màbá ẹgbọ́ mi àkọlé kò lè fi hasan because in terms of ni pé tabaka five rice zero

tọ̀ ṣùgbọ́n lóòtọ́ àgbà ìdáwó tí ó sì gbà ọ́dọ̀ fún mamadu fara náà kọwẹ́ ìdára wáyé nàfilà halal wal haram ẹ̀ tẹ̀ ṣe dábìlà fìlà sáà ni tó sọ yẹn ó yẹ ká ti mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin bàbá ibi tí wọ́n ti ń sọ rọ́ọ̀rọ̀ ilé òní àkáàmù ni wọ́n ti ń sọ ọ̀rẹ́ bí wọn èyí lò dọ̀yìfù rárá ní dọ̀yìfù lọ́dọ̀ tiwa náà níbi àkáàmù ṣùgbọ́n tòun ti bẹ́ irú dọ̀yìfù yẹn náà wọ́n tọ́ àwọn ti mú wa kò yẹ kọ́mìnì ti mọ̀ kankan jù yẹn lọ dùkà gbé sásán lọ bíkọ́ sásán tẹ́lẹ̀ ní ti wọ́n lò ẹ́ wọ́n lò ìtò lè fi mú wọn má lòrò ìtawà ń pè ní hasan lọ́dọ̀ tiwa ni pé tó bá tako nǹkan tó bá wà sanwó jùlọ ṣùgbọ́n wọ́n sọ ní tó tako wọ́n ní kò sí sí báàb kò sí kankan míì ṣe gbọ́dọ̀ sí asọ́mìnì hasan ẹ̀ mọ̀ ẹgbọ́n mi yé so now tí àwọn èèyàn bá fẹ́ sọ tọ́bàfẹ́sọ ọ̀rọ̀ tí ó tẹ́lẹ̀ àṣọ ìsàwọn èèyàn wọ́n fẹ́ lò láti fi fèsì fún pé ọ̀rọ̀ àwọn sọ́lápàá pé ìfọ́rọ̀ ẹ̀nà ti halal wal haram ẹ́ ṣe ṣàdádà fèrè jà tó kéé tí ń tán wínú pé dàbí sàwọn oríjẹ́ kó jẹ́ sọ àhé ó lè jẹ́ hasan àá lọ ọ̀rọ̀ fàbọ́ èlù ni wọ́n ń sọ níbi bẹ̀yẹn èyí tí wọ́n fi ń ṣẹ̀rí bí àkáàmù náà ni wọ́n sọ páwọn ń gbà ní fàbọ́ ẹ̀ but níbi àkáàmù náà ibi tán tún wá pọ́n àdíìsì lédè àwọn fún ìfàfẹ́sọ́nsà àgbà ilé wa

àwọn ahadis kan lọ́dọ̀ pé lọ́dọ̀ tí wọ́n tọ́ ẹ̀ fún bọ́ tó ṣe pé ìtumọ̀ sáàdì sì yẹn wí wọ́n lò látàfi àṣà tó pé àwọn òfẹ́ kan fẹ́ bọ́ sí pé ah, àwọn fẹ́ ṣe ọlá yìí tiwọn nìkan and a good example ta lè mú wa ó ní pé Abu Hatim rọ́ọ̀zì rahimahullah níbi síra ìlàlẹ̀ nígbà tó mú hadith yìí alfarọ́jù ìdọ̀má wa ìnáwó kọ̀rọ́jú gbẹ̀dọ̀mán kí ni tuma kọ̀rọ́jú gbẹ̀dọ̀mán òun ni wípé anybody tó bá ṣe wípé tí nǹkan bá wà òun ni ó ra ń fà rẹ̀ ẹ́ the same person náà ni ó bí ẹ̀ liability ẹ̀ tí nǹkan yẹn bá sọnù àbí tó bá bàjẹ́ pé anybody tó bá ṣe pé nísìn òun ní gé ní nǹkan níjọ́ tí nǹkan yẹn bá sọnù àbí tí nǹkan kan bá ṣe òun náà lágbé lé lórí pé ìwọ náà ní kò bí ẹ ọ̀sẹ̀ a good example gbogbo alámọ̀gbọ́ fánàbí sọ̀làrọ̀ sọ́lá ó ní tàbá tà nǹkankan àbí tàbá ra nǹkankan káwa máa tà padà dìgbà àbí pé nísìn mo fẹ́ rápò ráìsì lọ́wọ́ yẹn nígbà tá a rà á tán kí n má ti wàá gbé kúrò lọ́dọ̀ rẹ̀ kí n ti máa ti transaction lórí ẹ̀ gẹ́gẹ́ bí náà tí wọ́n fà fẹ́ lónìí mo gbọ́dọ̀ ti ṣe pé mo ṣe kọ́bù kí n àkwáyà rẹ̀ kọ́bù yìí o orúkú wa lè define rẹ̀ o ẹ́ kìí ṣe kọ́bù pé kéèyàn àkwáyà kan sọ́dọ̀ kò í ṣe táàmù tó wà yunifásitì fún gbogbo nǹkan Eh, tradition custom olúkọ̀ọ̀kan ó di tàbẹ̀ nísìnyí tí mo bá ra ẹran ewúrẹ́ lọ́wọ́ yẹn wọ́n tó bá ti fọ okun rẹ̀ lé mi lọ́wọ́ ọ̀sẹ̀ kọ́ mu eh? bẹ́ẹ̀ kọ́ ni ilẹ̀ ilẹ̀ òsà sí mú tọ̀kí ló pàdé lọ́wọ́ tó sọ fún lẹ́ bóyá dọ́kúmẹ́ntì kan ló bá ti dàbí lé lọ́wọ́ pẹ̀lú dọ́kúmẹ́ntì yìí ní kọ́tọ́ọ̀mù ìlú yìí bẹ́ẹ̀ bá ti ẹni tó bá ń dọ́kúmẹ́ntì lọ́wọ́ olóní nǹkan yẹn pàtílẹ̀ òṣìkọ́ bẹ̀ ẹ́n tó ẹ̀kú bọ́yá oúnjẹ bá ní sáà ok àpò ráìsì yẹn bá tó bá tara sun kó ṣọ́ọ̀bù rẹ̀ ní ògbésẹ́ lómi hàn àbí tó gbé nǹkan kan lé e lórí àbí kí ní nǹkan ní kọ́bù jẹnu establish domain kí láàrin pẹ̀lú dọ̀mán dọ̀mán ní garanti àti pé kéèyàn bí liability tí mo bá rà nǹkan ẹ̀yẹ sáà wo ní tìráyì kọ́lọ̀mọ̀ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ kéèyàn bá wọ báńkì ní irú iṣu tá a máa ń sọ fúnra wa ni èèyàn wá wà níwájú káṣíà ó gbówó síwájú pé kó ka ọ̀fẹ́ deposit owó àwọn adigunjalè bá wọn báńkì wọn yìnbọn gbígbígbígbí wọn gbowó lọ wọn bá gbowó lọ àwọn àbí ìlú ara tó tọ ta ni ó sanwó fún tani tani ẹ tọ àwọn àbí ètò òkè yín wọn di ìta ló wà tí wọn fi gbé lọ wọn láwọn kọ establish ìtumọ̀ pé ẹni tó bá wà kọ́ sọ́ọ̀dì rẹ̀ òun náà ni ó bí ẹgbẹ̀rún márùn-ún tọ̀ àgbàrún pé ìgbàwó la tó lè gbà pé agbówó wọnú báńkì ṣe nígbà tí tẹ́là kàzíátà ọjọ́ tó bá fún wa ní ó tàbí sẹ́ni àbí tó bá ti bẹ̀rẹ̀ sí káwó ní àtúntà ti gbé e sórí tẹ́lù fún agbọ̀dọ̀ rí ìròyìn dúná látò mọ̀ bìkọ́ sábàrí yẹn tó lámọ̀ sí ta ní oṣù dọ̀mọ́nù dọ̀mọ́nù la fẹ́ achieve pẹ̀lú pé ta ló kọ́kọ́ níná níní la fẹ́ bíúdì dọ̀mọ́nù lé lórí tọ́ọ̀ ẹ̀yin wá wò kí n wá rajà kí mọ́ ti àfáyà mo wá tà padà mo ra bí ráìtì fàkùnrin ṣọ́bẹ̀ nìkan mo kàn ní sẹ́lẹ̀ owó sí ọya mi sí àfáyà nígbà tó wáyá iná wá jó ṣọ́ọ̀bù ẹ̀yìn ṣé èmi fún àmì ó gbà wípé èmi mo lù tàbí mo ń ah no ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n ti dò yóò di ṣe tọ́tọ́ bá ní ṣọ́ọ̀bù rẹ̀ ni wọ́n ti jó ó mú kó wọ́n gbà pé wò tí àpáyà rẹ̀ tó bá gbà pé ti àpáyà rẹ̀ ó mú pé kò kéde tiẹ̀ mọ́nà tó ní irú wàhálà tí ó máa ṣẹlẹ̀ yìí òun ni ṣẹlẹ̀ àtẹ̀kà fi blọ́kọ̀ pé ẹjẹ́ kó wà distinct tó ti ra sí ìta ó ti wà lọ́dọ̀ ní nǹkan kan bá ti ṣe é ọ̀rọ̀ ló gbé àyè àbí ní sí nǹkan tí èyí sí nǹkan ti yàn téèyàn ti gbà tán èèyàn wá tà tí kí ní ẹ̀bá ní fọ́ọ̀tì talentora yóò lọ lè bá òun wà bẹ́ẹ̀ni ìṣọ̀gbọ́n ló sàrùn ìgbìn ọ̀sá náà bọ̀ ṣọ́ọ̀bù rẹ ló wà náà ìgbọ́dọ̀ rẹ mo ti rà ẹ́ bọ̀ tí mi àtẹ́ni ẹ bá fẹ̀fẹ́ ti parí transaction wa tán òpòrí ó fún mi lọ́pọ̀ tí ní pé kí chẹ́ẹ̀kì ẹ̀ wo ìgbà tó fi kó ń kan ò ṣe o ṣẹ̀mọ́ lóko báwọn so ìtumẹ̀ ní pété mi náà bá tà fẹ́ lómi òun lọ lè gbélé yẹn mọ́ èmi mo ní total control lórí so n tá a mi pẹ̀lú dọ̀mánù dọ̀mánù ni pé obligation tó wà lórí èèyàn kí èèyàn kó san nǹkan padà àbí kó fún èèyàn ní nǹkan padà nígbà tí nǹkan yẹn bá bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ àdìsí sọ pé àkọ̀rọ́jú lè dọ̀mánù ẹni tó bá ti pọ́ òun náà ni yóò bá ní benefit bí nǹkan tó bá ìkúnbà lọ́dọ̀ rẹ̀ òun náà ni yóò san dọ̀mánù tí ó bá sí lọ́wọ́ má ó dàbí kí n sọ pé alùgbónúmọ́ bilgur algun mu bilgur pé ẹni tí ó bá mú àǹfààní bíi kan níjọ tí liability ẹ bá dé ọ̀nà ni ó gbé tọ hadith yìí bó ṣe wáyé àfihàn kọ̀rọ̀ ju dọ̀mọ́ nìyí yàtọ̀ bó jáde ti kọ́ ìdá ni lọ́dọ̀ àwọn tán sọ̀rọ̀ màlá ni bọ̀bá ti yìí ṣe wà ní ìsìnkú sínú bukọ́lẹ̀ àtúnṣe àwọn àsáàbù súnà ló gbà wá wọ́n fún nàbìdá ọwọ́ àti tómi ìdí ọwọ́ àti mọ́jà tàà now àwọn tó wá sáwájú àwọn fẹ́ kan mọ̀ pé lọ́dọ̀ tí wọn lóòótọ́ ò intadisi ń sọ ìtumọ̀ rẹ̀ correct pẹ̀lú àwọn ẹ̀rí ni àmọ́ sí lábùdù yìí ló ti wáyé tí wọ́n látọ̀dọ̀ ànábì sàlámù sàlámù àwọn tó wá sáwájú sọ pé kò wà fún nínú wọn ni Abu eh, eh, Hatim Razi tọ́mọ rẹ̀ Ibn Abi Hatim ń gbà wọn lọ́dọ̀ rẹ̀ wípé ìgbà tó ń sọ fún bàbá wọn pé àdíìsì alkharaju bi dọ̀mà bàbá ń sọ pé bàbá rẹ̀ ní àbúrò adúlé wà léyìíta ìsìnà ìsìnà e, panazero tó ń ilà mẹ́sà pé léyìíta bí ìsìnà dín takó ń bẹ lọ́jọ́ ìsìnà dì í kò í sì nǹkan tẹ́yàn lè fi gbára lé tó fi ṣẹ̀rí gẹ́rọ a ní àkúrù bí tí ń wíwù náà lè mi ló ibi tí ń tàbí ìsìn wíwù náà lè mi náà lọ́pàá rẹ̀ nípa ìdájọ́ yìí lè á nà hù aslahu min àárọ̀ ìrìjà lè ànáhú aslahu min àárọ̀ ìrìjà torí pé ah, ó sì dá ju òfin inú àwọn èèyàn lọ tí lè sáà ní ìsinádù pẹ̀lú ìsinádù ẹ̀kọ́ wò lè sàrí mọ́ta kú mú bèèrè fójà tọ́ tẹ́ bá wọ́n ilé ìní sí báyìí àkáàmù ni wọ́n ti fẹ́ lu ilé kìí sì fàdọ́ ìlú so irú tọ́ ma ń wí pé átàfil àkáàmù ní máa ń tẹ́ wọn lọ́rùn sọ pé wọn ò bá rí nǹkan kan mí ìtò pé àdìsí bá wípé kó jẹ́ bọ̀ ìfúnbẹ̀ lọ kó jẹ́ áfánù ṣe wọ́n tó mú wa tó tí wọ́n fi tààzíìmù fún àdìsí tágbà wa látọ́dọ̀ ànábì. ó ní ọ̀rọ̀ tíru Imam Ahmad ń wí pé ìdàlámì àkọfẹ̀lbáàbì ṣe ń yẹ̀tọ̀ eléyìí yàtọ̀ sí àdìsí dọ̀ ìfúnpàdọ̀

so ọ̀rọ̀ tí inú tẹ́mí àsọ ń pa ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọgbà ọlọ́dọ̀ mọ́ Muhammad àti tí nìkan ìrìnsọ kò kátọ̀ gbogbo ìtàngbà ọlọ́dọ̀ mọ́ Muhammad tàn àwọn àmì lọ fún bẹ́ẹ̀ níbi tí a bá ti ń lò bí àkàm tó pé wọ́n fẹ́ gbé ọlá fún àdé àwọn àmì ìsẹ̀rú ti pàbọ́ èèyàn ìwé tó jẹ́bọ̀ ẹ̀fọ́ lọ́dọ̀ tiwa náà hmm? Imam Ahmad ní kìtàbù zodi ah, àbí bí àmàmù kìtàbù zodi pé èèyàn ń ṣe tó ni ẹ̀yìn eh, eh, sọ sọba ìfẹ́ bá máa dìsí àwọn sọ̀rọ̀ pé ànẹ́bì yáyá sọ ànẹ́bì yìí sáà lọ́jọ́ kan ṣe òyìn ò ìsinà tẹ́lẹ̀ ní ò ìsinà ṣe irú Hassan lọ́dọ̀ ṣàwá ní wájẹ́ àhà so ọ̀rọ̀ yẹ́ náà kan táwọn ti ń dàrú tọ́ tó bá rí bẹ́ẹ̀ in summary lọ́dọ̀ àwọn wa ìsọmọ́lì pa alhamdu bí adéhùn dọ̀yí pàtàkì ẹni tàbí pẹ̀lú dọ̀yí tó ní pé kí èṣe mọ̀tòrò kí èṣe mọ̀nkárò kí èṣe mọ̀dọ́ ṣé wọ́n ń lò wọ́n ń lò but wọ́n límítẹ̀ lílò rẹ̀ ti wà lọ́dọ̀ wọn wọ́n máa ń lò ìfàbọ̀yí wọ́n fi sàwà bí wọ́n ẹ̀kọ́ bí wọ́n fi àdá bí wọ́n zọ̀ọ̀tì ẹ̀ wọ́n lò ní ọlá àwọn àdá òun náà láàrín tí wọ́n mú sọ́dún náà ẹgbẹ́ òkè àti bí ádámù yóò múrú àwọn èèyàn àti kọ́dà kàtà àgbà wọ̀ ìsinmi àgbà lè ní dọ̀ ẹ̀fù ni òun náà ní sáà gbára fi lè pín sí méjì ètò àhí àti dọ̀ ẹ̀fù èyí mọ̀ nǹkan rí ọmọ ádámù ibi tá a in fact hadisi tẹ́ ẹ̀ máa ń gbọ́ tá ọkùnrin nǹkan lọ ọwọ́ adébì kan bí tàbí ń ṣe bọ́ àwọn adáadó pé kọ́rì wọ́lá odò bá bá ìwọ́n náà pìrìsẹ́ntì kẹta fún sáà ìkọ́dà bó ṣe ṣẹṣẹ tó wá ṣe bẹ́ẹ̀ àti sọ pé ọlọ́run ti fi mú wọn náà àdíṣì àmàkánù tábùtà òhìn ẹ́ tí wọ́n bá ọmọ akánù fatul majid bẹ́ẹ̀ but tẹ bá wá kà ń di kìtàbù tàwíìdì àbí ìtìfẹ́lú mẹ́jẹ ẹgbẹ́ ìtìfẹ́lú tàwíìdì wọn ìgbàwáwò ahmad tẹ bá bọ́rọ̀ ahmad nítorí ọkọ̀ wá sí lẹ́mìí ni pé ìmọ̀ àwọn olùwà ní oṣù musnad bọ̀kù sínú musnad ìṣẹ́ àgbẹ̀rẹ̀ ọ̀sán náà wúlá ṣiṣẹ́ lórí ní ìṣẹ́lẹ̀ dọ̀ọ́ìfà náà ìṣẹ́lẹ̀ dọ̀ọ́ìfà tọ̀ but ara tí ṣàlbáni ṣe dáadáa ni pé ṣàlbáni kò yí wa pé kìí sínú musnad ló wa pé mistake ló méjì lọ àmì gini one tẹ́ẹ̀ máa ní ọ̀rọ̀ ahmad tó sọ nǹkan mí nǹkan alal itlaq èyí ò kó bá musnad imam ahmad pé kò sí musnad pé kìtàbù zuhud imam ahmad ló wa ṣàlbáni tó wá sọ pé kọ́dà gẹ́bọ́yá ẹni tó wọ́n ṣe wọ́n lọ́wọ́ àbúhá rahimahullah ní tó mú wọn tí wọ́n fi ṣe ibi mistake ni pé ibn qayyim ló sọ ọ̀rọ̀ ìpẹ́rọ ahmad àwọn àgbà ẹ̀yà ah, mùsùlùmí kìtàbù zóòdì ló wá ó sì wá kìtàbù zóòdì òtún wá wá sàhé ọ̀wà sàhé torí yàtọ̀ fún èyí tó wá sàhé ni pé ọ̀rọ̀ salman al-farisi pé ká pé salman al-farisi ló jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ kì í ṣe kó gbà wá látọ̀dọ̀ ànínẹ́bí sallallahu alaihi wasallam ìyẹn gẹ́gẹ́ ni ìlà tó wà ń tọ́rí kò gbónà ṣihad ló bá lọ́dọ̀ tẹ̀lọ́ sáré sí pàwọn èèyàn wá tọ́rí kò wà náà wọn sẹ̀gárò sọ̀hábà tán ni wọ́n sáré ànábì ẹ́ àbí wọ́n bọ́ àwọn èèyàn rò pé ààyìn tó bá ikú bá ànábì ti bí ọ̀dọ̀ náà ti ń gbà wá Salman ni ó sí ànábì ترهيب àtẹ̀lẹ̀hìn pẹ́ṣà ní pé ṣe bá mọ̀ pé màmá máa fúnra rẹ̀ náà ṣe bí kò ṣe ṣèrọ́tò sẹ́hà níbi mọ́sánàjì àbí kò ṣe ṣèrọ́tò gbogbo àwọn ìṣàn sílódé tó rà dídì ọ̀tọ̀ sílẹ̀ ó mì wípé irú àwọn àádìsí ibi tá a ti lè lò ó nì torí tá a bá ní ká lò ìtààmà sọ ń bẹ̀ ní pé kọ́dà tán bá fọ́ọ̀sì èèyàn tí rú nǹkan yẹn ń kọ́ èyàn tó fọ́ná which is ìtàà tó lò fún ó sì ha ẹ́ yóò ha lọ́jọ́ fi ha ò ní pé ẹni wọ́n fọ́ọ̀sì ẹni ẹ̀tún yóò tó wọ́ná tọ̀kíwò lásàbẹ̀sì pẹ̀lú ayà ìlàmọ́ni ó kiri àwọn ọlọ́mọ̀ òtùmáyìn òbí ìmán pé àfẹ́ ìsámá fọ́ọ̀sì òkèṣù ọkọ̀rẹ́ sì ní ìmán sí àwọn táàkì agbé àdísì nípò pàtẹ́lò ní àkàbà wá ní ẹ̀ẹ́sọ́wà eh, mẹ́rin pé ayà látún límìtì ayà ẹ̀ká límìtì ẹ̀ pé sísọ náà ṣe ìkọ̀rọ̀yàn lórí sísọ yes èyàn lè sọ àmọ́ lórí ṣíṣe no pé torí pé ṣíṣe ni àdísì ilé àdísì ò lágbára tó gbogbo tó ṣe ò lágbára àdísì tá ń lò ìfàbáyé ìtàrgé ìtàrgé náà lọ fi kìtàbù zóòdù bọ́ọ̀ ẹ̀sẹ̀ nígbà tá a ti gbé kúrò ní bábù tó wà ní ẹwọ wàhálà tó dálẹ̀ hmm? a níbò ló ti fẹ́ fi ńlá mọ́ ní okúrí ha nígbà tí wa ní kiri mọ́tòlápọ̀ ó wà áàmọ̀ wọ́n wá límítẹ̀ pẹ̀lú sábàbù ẹ̀ ibi àṣírí yá sí ní àti bilal sísọ ǹtẹ́ lè sọ oníkẹta iná bá wúrú hadithi yìí omofin wà tó ń kọ́ síbẹ̀ rí pé tó wà bẹ̀rẹ̀ pé ọkùnrin kan ní àwọn tó wá bí fọ́ yín ó fi náà ara wa adìsú ní wàlà ẹ fi kọ́ gbọ́ ni pé ṣíríkù lágbára o èyí èkú yẹn o ẹnu bí tó wà mí torí pé kí ní sìn ẹ̀rọ ní tó bá ti sẹpẹ́tì ọlọ́tọ̀ọ̀tọ̀ táwọn òun ló bá wọn ṣe lò ó sì dáwà lálẹ́. ibi tí mọ̀ lágbára sínú ẹnu ápùlù tá à ń sọ yìí lásán tí irú àwọn sọ́làpù wa mọ̀ tí irú ìgbọ́n máa mọ̀ lọ́wọ́ pa ah, ó yẹ kó ti yọ ọgbà tó fi kìtàbù tó jù ó yẹ kó ti yọ ọ̀nà ó sọ̀rọ̀ àwọn òkà fún àjàwábì àjàwábì ìtàn ó larí máa nǹkan mí tó wà á kọ́ jù lọ afẹ́sẹ̀ jámù ẹ̀ àtúnwáfò tó tẹ́ nǹkan mí tó tún wà pàájú lọ nì so àwọn kìíní yẹn wọnú ọ wọnú so ìdáwọn fi ń ṣe nùkú kèé ilé ẹ̀fìsíbà ilé ẹ̀fìsíbà ẹnìbọ̀ tó bá ti mọ̀ pé ibo ló wà sí tábù ìsúdó mo ti máa sáré nílẹ̀ ṣùgbọ́n àgbé kọjá bẹ̀ so kò kọ̀rẹ́ẹ̀tì kéèyàn sọ wípé ìkàrà ò lè wọnú fẹ́ẹ̀lì ah, kí ló kèrè lè pé wọn lè wọ́n lè yẹ̀yàn pa tó wáyé pé bí wọ́n kí yẹn ṣe ìrìnkan nìkan jẹ́ yẹ̀yàn pa tí a náà dẹ̀ èyàn gbọ́dọ̀ ṣe olùgbé ìkra àyà tó wá àti ọlọ́run ala al ala al-bigha in aradna tahassuna àwọn ẹrú yín bìnrin ọlọ́run bá ń bá àwọn kèfèrí níbi bá wọn táwọn tí ó jọ president náà pé wọn tó bá ní lọ́kàn náà mùnáfìkì àwọn ẹrúbìnrin tẹ ẹ ní ẹ má fọ́ọ̀sì wọn lórí ìdènà nígbà tó ti pé nísìnyí pẹ̀lẹ́ mọ́wù wọn ṣe torí pé ẹ̀wọ́ àlùbẹ̀bá ní ìdènà tẹ̀yàn ṣe torí pé ìwọ̀n owó pé àwọn ẹrú tẹ nísìn àwọn sálẹ̀ ẹrú máa ń fowó pé wọn náà lọ́lọ́ ìṣiṣẹ́ wá wọ́n ti mọ̀ ẹ̀kọ́ tá a gbèrà wa ni pé ẹ má fọ́ọ̀sì wọn tọ́lọ́run ọba wí ṣé tọ́lọ́run ọba wí o ní pé ẹ má gbà wọn mú fáwọn tí wọ́n bá wọn lò pọ̀ ní ṣébó wínú ìrọ̀ ìsíta wínú tọ̀kí lọ́wọ́ wọn wípé tó gbẹ́ ìlọ̀gá ẹ má kú ti fẹ́ṣọ̀ lórí ọgbẹ́ púpọ̀ lówó wá ọbẹ̀lọ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ tó gbọ́wọ́ sẹ́yìn lọ̀gá wọn mọ̀ bẹ̀rù pẹ́ sí àjà wọn táwọn bá ṣe ìyẹn náà lọ́pẹ́ ní ìkra àbí ṣé paulu ni ó pẹ́lú ní mana tọ̀ ṣéwì ìkìlá ọlọ́run sọ wípé tẹbàtàgbọ́ ọlọ́run ọba lẹ́yìn jẹun kọ́ ọlọ́run bó ó mì pé ọlọ́run ọba tó ìkọ̀rọ̀ ọ̀fọ́dà àdíìsì yìí náà ló bẹ̀rẹ̀ gbogbo kìíní pẹ̀lú afẹ́jẹ méjì papọ̀ lẹ́yìn kejì àwọn sáhárá ti tìrà àwọn àwọn tán fi dán lẹ́yìn ìgbà tí àwọn ìmúsá sòmò dídà tán ságbàgbọ́ tán ara tán fi bẹ ọlọ́run ọba òní pétọ̀ àwọn ọ̀ràn kankọ́lọ́run bá sàfóyìn fáwọn wà mọ́ àkọ̀rọ̀ àtàná àlẹ́ yìí mìíràn pẹ̀ àti tí wọ̀ fìrà áwùn tó jẹ wá nípa lórí ẹ̀ pé ní dáńtò ní káṣù ṣé fìràánù gbé bọ̀jú wọn lọ́rùn ni bọ̀ wọ́n mọ̀ kóhun lọ̀gá nítorí táwọn ṣe táwọn ọba ṣe yẹ ó jẹ àwọn ṣé kí wọ́n ṣe náà yẹn ṣé kọ́ọ̀lù ni àbí fẹ́ èèlò ni ìkọ́rọ̀nà kùrán kan lọ tó báwo ní èsì wa lọ ká náà tó bá ṣe wọ́n ṣe ìkọ́rọ̀ pẹ̀lú kọ́ọ̀lù ẹ̀ alẹ́sẹ̀ àmọ́ ẹ̀ náà so many things náà lè lórí but àdìsí nǹkan kìtàbọ̀dọ̀ ẹ̀ tó bọ́dì tó bá ní tó bá lè kàá kíra sí àkàní bí iṣẹ́ àgbà ní ṣe ẹ̀kà àdíjì ẹ̀kọ́ rẹ̀ bí fọ́lá ọ̀dọ̀ bábá ní ti sáàtú àádìí bọ̀ ẹ̀fà kí àgbà ní ṣe dáadáa wọ́n ṣiṣẹ́ ibẹ̀ dáadáa láàrá so lẹ́nu kan yìí sọ́márì kálọ̀ àdíjì bọ̀ ẹ̀fọ́ ọkọ̀ sí méjì àwọn àfá kan pẹ̀pọ̀ àwọn lọ́pọ̀lọpọ̀ àfá àwọn ní èèyàn lè lò pẹ̀lú májẹ̀mú àwọn kan táwọn ọkọ̀ tó wọn àwọn lẹ́yìn lè lò rárá nínú àwọn tó wọn lè lò rárá òní sábà lè rárá ni alqadi ibn al-arabi ibn hazm rahimahullah shaukani rahimahullah nínú àwọn tí wọ́n wà lásìkò wa shalalbani rahimahullah tọ́ àwọn èèyàn jẹ́ tó wọn lè lò rárá tó àwọn tó sọ pé èèyàn lè lò pẹ̀lú májẹ̀mú àwọn náà sálàfù àárí ẹ̀rí pé èèyàn wọ́n lè lò pẹ̀lú fàbọ́ yìí a lè lò ó fi sàwábì wọlé ẹ̀kọ́ ọ̀bí wọ̀zọ́ọ̀bí wọlé àdáàbò a lè fi irú gbogbo àwọn sálàfà àkàkọ̀ kìtàbù zoo nìyẹn kìrẹ́sìtẹ́ǹtì lẹ́yìn a lè kó gbogbo àwọn àìmà sáńgbà ọlọ́dọ̀ tí wọ́n ná bí irú Sufyanu Sauri abdulhamid mahadi mahamad bin ambali abu zakariya al-ambari tó ń fún hakim ẹ́ a lè kóru ibn àti cousin bàbá abu hatim àti abu zora Eh? alikuma Bukhari rahimahullah tó náà ṣe adam mufrad alikosi tọ́ àtúnwárí nínú àwọn tó ń wá lẹ́yìn eh? in fact alifi ibn tẹ́mẹ́ nínú àwọn tó wá lẹ́yìn láti ibn tẹ́mẹ́ rahimahullah imam nawawi rahimahullah àwọn yóò fà sí wọn sílẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú tí wọ́n jọ ń kọ́ àwọn mọ́jẹ̀mú náà láti ṣàlàyé ó sì ṣe ṣàlàyé kò jọ bí àwọn èèyàn ti so and àdẹ̀sàlàyé náà pẹ̀lú ìṣẹ́yà ẹ́ eh? sàmì pẹ̀lú sàmì pẹ̀lú ṣòbótù àtọ̀ sàmì pẹ̀lú pé àyíyàn dáríjà hadith tata asli mahmud bi adẹ̀sàlàyé pé ibùn sẹ́mi àràfíà ọ̀la ọ̀hún tó wá ní àwọn ọmọjẹ̀mú kan pé òun náà gbà pé yẹn lọ adéṣù bọ̀ẹ́ ìfọ̀bọ̀ àmọ́ lẹ́yìn ìgbà tí a bá ti rí ẹ̀rí asul istihbab asul istihbab àbẹ̀wọ̀ kọ́rẹ́ rí fóun dẹ́ni ibùn sẹ́mi à ń kọ́ òun òun gbà pé kí èèyàn ti tẹ̀kẹ́ ó ti tẹ̀sí pé àsìkò báyìí rákà báyìí èyè báyìí kìnnìkan báyìí ẹ̀hẹ́n gba ilé ẹ̀sọ́ ṣáàlá àwọn kìnnì níwọ̀nba mo tó yẹ kó ti yé tọ́ lórí àwọn discussion ibi tó lọ ká parí báàbù yìí then ẹlẹ́ẹ̀kejì tó wà ń bí i àyẹ̀ asharul musannafat allati hiya madinatu da'if àwọn tíra tí wọ́n ṣe pé ibẹ̀ ló súnmọ́ káàkiri àdìsọ̀ ẹ̀ dábẹ́ mọ̀dínà mọ̀dínà ni alìmọ̀kánù lẹ́nu ìlúlọ́nù òjòlù ọ́ ṣe ìfẹ́ àyè tó láìpẹ́ kalẹ̀ wà nǹkan sí láti rí àkọ́kọ́ o ni alùkútùbù lẹ́tì sunni fa ti bàyá ní dọ̀àfà gbogbo àwọn tíra tọ́lá sàlàyé tọ́fí sọ àwọn dọ̀àfà náà ní hajj tá alábájá bá ìfún lágbádá sọ ní lágbádá sọ ìfún táwọn bá ti sàlàyé ènìyàn tán bá mẹ́rin wa wọ́n wá dìísì tó fi jẹ́ tó gbà wá tó fi dáàmà jẹ́ dọ̀àfà so ibẹ̀ náà làdísì ó ti hàn

hadith nígbà àwọn kọ́dà gẹni tó sọ pé wà wà hadith mọ̀ọ́dọ́ ṣẹwọ́ yóò ìtàn ìbẹ̀rẹ̀ ipe òun mú wá kó fílé sún kó fílé jìnnà sí ni o òun gbàgbà àti wọ́n sàti wà lápọ̀ọ́lẹ̀ ọdún kọ́lẹ̀ kọ́lá nínú tíra báyìí ló wá inú tíra náà nǹkan òun sọ pé òun fẹ́ kọ́ àwọn ọ̀dọ́ àtùjọ yóò ìtàn ìbẹ̀rẹ̀ àdéhìí sọ pé àdéhùn odó ni ó wà fàáhì rẹ̀ ètò bá dìjọ́ àkìyàmù ètò náà bá fi máa pè ó pa àwọn èèyàn tó bá ti kó kálukú ó kọ ìyá rẹ̀ ní ó fi máa pè wọn ẹgbọ́n lórí mi yá Abdullahi ní sèyí sẹ́yìn mi yá Abdullahi bọ́ra àdé lóko ní Abdullahi yóò Abdullahi kọ̀ yá mi. wọn á ní àkílódé ó ní torí kójú má fi ti ànábìyí sáà ẹ̀kí àgbẹ̀kọ́símà tó máa gbọ́ kàbí pẹ̀lú bàbá ẹ̀ tó wá kò ní tẹ̀rí sábùnù mọ́ríyàn pé àà ah, kò ní bàbá ní ẹgbẹ́ ṣe tọ̀ sẹ́yìn òṣèlú kìí sí ẹ̀rọ pé irú àdísì yìí nìsìnkú kú sí pé tó ẹ́ ó ní torí pé ọlọ́mọ tó wá pẹ̀lú ọkọ̀ ya torí pé kó fi lè ráyìn mọ́tàlẹ́ mi ẹni tó ń náà má lè gba ọ̀rọ̀ tó mọ̀ lóòrì àmọ́ ọ̀nà tó ń bá wa ẹ gbọ́ sọ̀rọ̀ àwọn yìí àwọn oníwàásí àtàwọn tó ń sọ̀tà máa ń fẹ́ nǹkan tó strange ọkọ̀ hmm? lè wẹ́ nǹkan tó pé ah àbá kílòkọ̀ yẹn lábàmọ́bìnú kílòkọ̀ yá yín torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé fà ọfẹ́ bu irọ́ tó wà lẹ́nu irọ́ tó ti wà lẹ́nu kàtí pàtẹ́lẹ̀ òun fẹ́ bá pẹ́lẹ̀ so so àwọn tíra ìfẹ́ ìsàlàyé àwọn ọ̀dọ̀ àfà àwọn sàlàyé rẹ̀ fún ìkẹfẹ́ òfíbọ̀ ìfún ibẹ̀ láwọn ọ̀dọ́ wọn wà ní gẹ́gẹ́ bí kìtàbù dọ̀ àfà lẹ́nu àwọn dọ̀àfá náà pọ̀ bẹ̀ àwọn míì bẹ̀ táwọn lè jí ṣe dọ̀àfá tó ṣe pé ìtòpọ̀ síbẹ̀ ni pé àwọn táwọn àkà ti dọ̀àfá bọ̀ tó pé dọ̀àfù wọn náà kò rinlẹ̀ yóò wá mọ́rọ̀ wọn láti kiri pútì ọ̀rọ̀ wọn síbi tó bì lọ́nà sí. fa ináhùn wọ́n á mú example àwọn ahadis tó jẹ́ dọ̀ if wà torí pé àwọn bọ̀ àfá àtàwọn dàpọ̀ náà ló gbà wá tó jẹ́ dọ̀ if àwọn ń fi àdísì rẹ̀ example ọlọ́wà náà àdísì báyìí ọlọ́wà náà àdísì báyìí ọlọ́wà náà àdísì báyìí ẹ́n níṣẹ́ nínú àwọn ní ahadis sangba àpẹẹrẹ nínú àwọn táwọn tó jẹ́ dọ̀ if náà ní ahadis àpẹẹrẹ sí ní especially ti máa ń gbà ní ìsọlọ́dọ̀ àbẹ̀lẹ̀ àìsàn òun ló gbà àdísì àdísì

tó gbé kúrò lọ́dọ̀ ẹnìkan sọ fún kó wọ́n wọ́n nípa rẹ̀ pẹ́tọ̀ láwájá wọ́n ti wọ́n gba àwọn ọmọ wọlé dàrájù máa ṣe òun dàrájà àjọ òun lò tó wọn fi sọ. sọ irú bẹ́ẹ̀ làwọn yẹn ti lọ lè mọ mú hadith wọ́n fi àwọn then ẹlẹ́ẹ̀kejì náà káàtì mọ́ ẹni al-kutubu lẹ́sẹ̀ tó ní pàtì sí ànúwá ìmìnà dọ̀ífì họ́ọ̀fà àwọn tíra tí wọ́n ṣe níbi types àwọn dọ̀ífì kan agbata àwọn àdáyé ìfàwọ́ pẹ̀tọ̀ mọ́sá ló ń bẹ mọ̀kọ́tì ń bẹ mọ́lákò ń bẹ níka ń bẹ so mísìlù gẹ́gẹ́ kútùbù ló máa rọ̀ sí àwọn tí wàá tó jẹ́ mọ̀rọ̀ sí àti nínú àwọn tí wàá tó jẹ́ mọ̀rọ̀ sí a ní mọ̀rọ̀ lu ibn abi hatim ní mọ̀rọ̀ sí a lu abi daoud hmm? so àwọn eléyìn àwọn tó tẹ̀yìn bá kàn kéèyàn wo déètì lásán èyí ò fi wọn bá wọn bọ̀ táwọn àdúrà àwọn ọ̀rọ̀ sí so ibẹ̀ ń kọ́ àwọn yóò fọwọ́ ìbádìí síbi ọ̀nà gẹ́gẹ́ bí ẹ̀ tíra mọ̀rọ̀ àti ilal àti àwọn tíra ilal náà àdìrú ilal ibn Abi ilal Daraqutni pé bá wọn kàn fẹ́ mú àdíjọ láti fi gúrùpù pé ní ilal àwọn tó lọ kó àdìrú sí ń bẹ̀ wal mudraj àti mudraj mudraj ní àdé pípínísì ó wá bọ̀tìlágbọ̀ kan wà bẹ́ àbí kìíní kan wà lóṣù náà pé ẹni tó gbà wá ló fi kún kò sí lára ọ̀rọ̀ ànábì bọ̀t tó ṣe pé kìíní tó bá ó fẹ́ ṣe jàmbá rìwáyà mi láti mà tó wọ́n tẹ̀pẹ́ pé lágbájá wa sọ báyìí bọ̀t tó pẹ́ tó bá fẹ́ gbà wá òun gbà wá papọ̀ pé ọ̀rọ̀ ànábì ni example ní ìsàmà fi ṣe example Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah radiyallahu anhu ó gbà wailul akọlùnàlà àdìsá nàbì sàlá sàlá pépé egbé kó bẹ fún ma bẹ fún àwọn ẹ̀yìn ẹsẹ̀ níbi iná dàbí kéèyàn sálù àlá omi wa máa kan gbogbo ẹ̀yìn ẹsẹ̀ so but àdìsí yìí bó ti wà yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ sọ pé àfibégọ̀lẹ̀ ọ̀dọ́ ẹ̀ sàlù àlá kó kó mi bu omi tó yẹ kó bu.

ọ̀n bí ipá ní sọ̀sọ́lá náà ló sọ yẹn papọ̀ wọn wọ́n lọ àkọ́bìnà náà á but it's not another riwaya nínú àwọn àpá láti tó mà ní ìsìnká yìí náà tó gba lọ́dọ̀ àdúgbò rẹ̀ àti àwọn tó gba lọ́dọ̀ rí àádìí náà àwọn tó pa àwọn orin ilẹ̀ dáadáa sáwọn sáwọn sẹpẹrẹtẹ ọ̀n wí àbúrò rẹ̀ sọ àdúgbò lòdó súnmọ́ kọ́ ọ̀rọ̀ sọ pé àní sọ̀sọ́lá sọ pé so irú kéèyàn gba àdúgbò lòdó kò lẹ́ papọ̀ máa wẹ́lá àkọ́bìnà àkọ́bìnà ìdúrọ́jì so now àwọn tí là ń gbé táwọn ní àdíṣe tán fẹ́ fi establish pé lágbájá ló tẹ ìdúrọ́jù àǹdọ̀ ìfù làdíṣe àwọn ọ̀rọ̀kùnrin lè kónú náà papọ̀ so because it's not going to be established with age nínú àwọn tí làtà ṣe dáadáa tí lè drug tó ṣì wà tó ṣì ṣe dáadáa wọn tí làtà àtibọ̀ gbàgbáàdì àtọ̀ ìdúrọ́jù náà ń gbà iná ìdúrọ́jù ó pè ní alfọ́sùn lè wọ́pẹ́ almọ́dọ́rọ́jù fẹ́nàkùn bí volus méjì lèyí tí wọ́n tẹ́ ìmọ̀ yá ti tẹ̀ mọ́ ti mú rí so kí ní ó ṣe bẹ̀rẹ̀ pé tó bá ti fẹ́ màṣàlàyé àwọn yìí yóò kọ́kọ́ má dé ìsìtó tí ó ṣe wá sínú gbogbo ẹ̀pà tí ó jọ ọ̀rọ̀ ànábì papọ̀ mọ́rẹ̀ ló mẹ́wàá yóò ṣe wá mú hadith tó ṣàlàyé pé ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ zùrí ọ̀rọ̀ ànábì lè rí so irú ilé yẹn ní sàpéjì fún ọ̀rọ̀ fi ẹ̀sàmì ìpínlẹ̀ abájá ló ṣe mistake ìdílé irú ilé yẹn náà wọ́n tún kó papọ̀ so irú àwọn tíra báyìí náà lèyìn ó ti máa máa lèyìn ó ti níbi bita àwọn àdéṣùlọ ayé fún wa kàkítàbí lè màrán sí ilé abi daoud wà kìtàbí lè ẹlẹ lè dára tó ẹ irú àwọn tíra yìí láti ní ó jẹ́ kí ni mọ̀bí náà mobi bọ̀ ẹ̀ inṣàlá àtàfi bí a tó kọ́dá bí tá dùn ní. àmà ní kwẹ́sàn àbí wasalaamu ala muhammadin wa ala alihi. وأصحابه وأزواجه وذريته خيرا السلام عليكم ورحمة الله وبركاته